ọkùnrin làbẹ̀dẹ̀ àti ndọ̀lára adáwọ̀fẹ́ fún ọlọ́run ọba a ti tọrọ ìkẹ́ àtọ́là fún wa níbà muhammed allahumma salli ala muhammed wa ala ali muhammed wa barik ala muhammed wa ala ali muhammed kama sallaita wa barakta ala ibrahim wa ala ali ibrahim fi alamina innaka hamidun majid adúgbò fún ọlọ́run ọba ọba àlekè ọlá eléyìí tí ó tún fi àánú rẹ̀ sẹ́wà fún ní òní ọjọ́ kẹlẹ́ ní oṣù sọ́fà oṣù kejì ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún mẹ́tàléní ọdún tí Ànábì sallallahu alaihi wa sallam ó ti rìn àjò láti Mọ́kà lọ sí Màdínà nígbà tá a yọ ìgbẹ́ ní Mọ́kà à ń kíra wa wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam. ورحمة الله وبركاته لني بلان الله سبحانه وتعالى هذا سيأتيه كتاب شرح السنة láti bẹ̀rẹ̀ rẹ̀ dé parí ní wọn tó ṣe yí pé a kàn mú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn wá lẹ́yìn ìgbà ti ṣe àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ á mú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn wá àti ìtumọ̀ rẹ̀ wọ́n máa tún jẹ́ àlétí àǹfààní fáwọn àtúnṣepá gbọ́ láti bẹ̀rẹ̀ ó dẹ̀ tún máa jẹ́ ẹ̀ka bàbá ó tún máa jẹ́ ìlépa bá fún àwọn àtúnṣe yìí pé àbá àbẹ̀rẹ̀ síra yìí láti bẹ̀rẹ̀ ṣáájú náà a rí i pé ohun tí a fi pinlẹ̀ síra yìí òun náà ní ìsọ nípa ẹni tí ó ti tẹ́lá yẹn ìyẹn tẹ́lá ta pè ní ṣáṣẹ súnà yẹn ká sọ wípé ní tó ṣe òun náà ní afáàgbà nínú àwọn hanabila yẹn ni pé náà ọmọ kéwù imam ahmed rahimahullah ta'ala tọ́wà lórí mọ́sáàbí imam ahmed ó sì jẹ́ alágbọ̀yé ẹ̀sìn tó ti gbẹ́mí tẹ́ wọ́n pè ní abu muhammad alhassan bùnà ali bùnà khalaf albarbahari kí ni wọ́n pè ní barbahari wọ́n lóun náà ní oògùn tó ṣe é pé wọ́n máa ń kó wá láti ilẹ̀ india òun ni wọ́n pè ní barbahari kó làfáwá yìí ti lo ìṣẹ́mi àkọ́kọ́ ní àfáwá yìí olùgbèsè ayé ní àwùjọ ìmọ̀ ó sì bá àwọn èèyàn kan ná àwọn ẹni tó jẹ́ ọmọ tó Imam Ahmed ó súnmọ́ wọn nínú wọn ni al-Imam Ahmed bin Muhammad Abubakar al-Marwazi ó wà náà ọmọ kéwù mọ́mọ́ Ahmed ó sì wà náà àwọn ẹni tí ó jiná nínú àwọn ọmọ kéwù mọ́mọ́ Ahmed wọ́n tún pẹ̀ nìkan ní sáà lóbùnà Abdullahi àtẹ́sítárì ọbẹ̀ nìyí náà rẹ̀ kódà ọha ọ̀rọ̀ kan lọ́dọ̀ àfáàyè kí lọ́rọ̀ náà ń lọ́rọ̀ tá a bá sọ wípé inna Allaha khalaqa dunya dádájọ́ ọlọ́run ọba ó dáyé wa ja'ala fiha juhala wa ulama ọlọ́run wá fi sáyé àwọn aláìmọ̀kan àtàwọn onímọ̀ wa afdalul ilm èyí tó wá fi ń jù nù mọ̀ òun náà ni mo àrùn mi làbí èyí tá a bá lò wal ilmu kulluhu hujjatun ìmọ̀ gbogbo ọmọ yẹn yẹ àwíjàre ni illa ma amila bi àyàfi tí a bá ṣiṣẹ́ tọ̀ ń bẹ̀ lóko wal amalu bihi haba ìwà ṣiṣẹ́ tọ̀ ìmọ̀ gan òfo lòun ní ọjà sí o illa ma sahha àfi tó bá lálàáfíà lóko wọ́n ma sahha èyí ọba tó wá lálàáfíà nínú iṣẹ́ tó yẹn ti yẹn wọ́n làá fà wáyé sọ wípé wọ́n lásù mi tún lè là á mọ́lẹ̀ yìí kó ti jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run àti kí n wí insha allah o. afáwa yìí ó jẹ́ yẹn pàtàkì ọjọ́ ẹni tí máa ń sọ òdodo púpọ̀ jù ó sì máa ń pèpè lọ síbi orí pa àwọn ẹni ìṣáájú kì í páyà ebú ẹ léèbú níbi tó bá jẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dẹ̀ máa ń takò àwọn oníbídíà àtàwọn onífẹ̀ẹ́nu ẹ́ ńlọ́wọ́ ńlahán ó dẹ̀ jẹ́ ẹni tí ó pàtàkì lọ́dọ̀ aláṣẹ. bákan náà tábánikà tún lọ wo àfáwà yìí nípa bó ṣe ráyé sá àfáà yìí gbajúmọ̀ pẹ̀lú ìráyé sá ọ̀ráyé sá pọ̀ títí máa ń kéde òdodo ayé òun lọ́fà ni wọ́n láwọn ẹni máa ń sábà sọ̀tì àfáà wa wọ́n ní àfáà wa yìí ọgùn bàbá rẹ̀ kò sàkàṣì ẹ̀dá bíi alára yìí pé wọ́n sàpín fóun bẹ́ẹ̀ dẹ̀ ni ogún yìí pọ̀ wọ́n lọ́wọ́ bíi seventy thousand dirham. bákan náà àfàwà yìí ó ní ipò tí ó tóbi nípa bó ṣe ń takò àwọn ní dídí àgẹ́gẹ́ bí a ti sọ lọ́jọ́ ayé rẹ̀ a tún sọ díẹ̀ fún wa nínú apá sí àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ kó tó di bá bẹ̀rẹ̀ síra yìí wọn làfa ní àpẹẹrẹ àwọn níbí díà wọn dàgbé gẹ́gẹ́ bí àpẹẹrẹ àkọrì àkèké tó ṣe wípé àkèké yìí yẹn ti fa nínú ẹrù fún sàrún wa èdè àwọn fìtúrọọd yóò kí orí àtọwọ́bọnú yẹ̀pẹ̀ ṣùgbọ́n ọyọ fìrìjú ní agnẹba hàn wọn wàá yọ ìlú wọn jáde fàyídà sàmọkìánú lẹdẹgù tí wọn bá ti rí àǹfààní báyìí wọn á sàn báwọn níbí díà náà ti ṣe kí ni o bí wọn ti rí nìyẹn wọ́n á fara mọ́ sáàrin àwọn èèyàn fàyíṣẹ́ sàmẹ́kìánú tí wọ́n bá ti wá nígbà láàyè bálàgbó mọ́ àrọ́dù wọ́n á sì yàn ní sùtà. bákan náà nísàlẹ̀ máa mẹ́nu bá náà ọmọ kéwu àfáwa tí ó gbajúmọ̀ òun náà ni àfáwa Ibn Battah al-Abdari sahib al-Iban. wọ́n lọ àfáwa kọ tó pọ̀ ṣùgbọ́n tíra ti afẹ́ ká òun náà sì ni ó fẹ́ hàn nínú àwọn tíra tá a fa kọ òun náà wọ́n fẹ́ rí wọn rà wọn yòókù. bákan náà gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé kò sí bí gbogbo ó ti wà téèyàn ní níṣòro pàpà jùlọ ẹni ọba wà lórí ìlànà sí ìyá rí wàhálà. gẹ́gẹ́ bí àdánwò ti máa ń dé bá àwọn ẹni rè afáwa náà ní wàhálà tiwọn ní afáwa ní mú bàbá ayọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá nípa wípé àwọn oníbídíà wọ́n lọ bí ọba nínú sí àfáà wọ́n nígbà tó di ọgọ́rùn ọdún mẹ́ta ọdún àti mọ́kànléní ogún lásìkò ìjọba ẹni tí wọ́n ń pè ní alikọ́hìr kọ́hìr yìí ká má gbàgbé náà àwọn aláṣẹ àgbáṣí ni àti mínísítà rẹ̀ tí wọ́n ń pè ní ibnu mọ́kìlá ibnu mọ́kìlá yìí ọwọ́ á ní kí wọ́n lọ bóun mú alibahari kí wọ́n lọ bóun mú wá ike aláṣẹ fẹ́ jẹ́ níyà nípa ìmọ̀ àpèpè sí súnà àti ìmọ̀ àtàkùn bídíà wọn làfa wa wá sápamọ́ wọn wá mú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n rí pé wọ́n jẹ́ ọmọ kéwù rẹ̀ àgbà wọ́n gbé wọn lọ sí dásọ́rọ́ wọn ní Ibn Mutlai ọlọ́wọ́n ọba àlekẹ́ ọláwà padà jẹ́ níyà lórí ìwà rẹ̀ tó wù yìí pẹ̀lú wípé aláṣẹ tó ní kọ́ lọ mú àwọn ọmọ kéwù al-Barbahari wá ń kéde àná ó padà bínú sí Ibn Mutlai wá padà sákòlù nígbà sákòlù al-Qahiru tó aláṣẹ gbà yẹn ọ̀rọ̀ lóye ó tún lọ juná sílé rẹ̀ níkẹyìnkẹyìn ọba yìí ní ọwọ́ tún bá òun náà ní ọgọ́rùn ọdún kẹta àti ọdún méjìléní ìyẹn ni pé three twenty two wọ́n padà mú ọba yìí náà dé tóun náà padà kó lórí ìjọba ìgbà wọn á mú wọn á ju omi ojú rẹ̀ kó ń bẹ ìyẹn ni pé wọ́n fọ́ lójú èyí kó omi ojú rẹ̀ dànù ọwọ́ padà rí nàá mọ́ lẹ́yìn náà ni khalifa mi wá padà dé tí wọ́n ń pè ní arọ́bí nínú àwọn khalifa abbasi náà ni. àwọn oníbídí àyè wọn ò yé máa dá wàhálà alẹ́ fẹ́mi ẹni tá a pè ní aláṣẹ tuntun yìí tóun náà tó fi pèpè yìí pé òun ò rí àwọn ọmọ kéwu alibarbahari tí wọ́n kó nílùú mọ́ rárá wọn rí ìyàn méjì kó dúró pọ̀ mọ́ èyí tí wọ́n tí wọ́n máa tako ní bídíà báwọn ọmọ kéwu ti sá pamọ́ nìyẹn wọ́n làá fa náà sá síbì kan afáfá bẹ̀rẹ̀ sí ní sá kiri foto tó padà di pé ọlọ́jọ́ padà dé bá àfa ní ọgọ́rùn-ún ọdún kẹta àti mọ́kàndínlọ́gbọ̀n yẹn three twenty nine padà jáde láyé nínú oṣù rọ́jà eléyìí díẹ̀ nínú ìtàn ìgbésí ayé àfa wa ní mọ́wọ́n àlùbáyà àhàdì rọ̀fìmọ̀ ọlọ́run nígbà tí fi bẹ̀rẹ̀ الحمد لله الذي هدانا للإسلام الحمد لله الذي هدانا للإسلام ومن علينا به وأخرجنا في خير أمة فنسأله توفيق لما يحب ويرضى والحفظ مما يكره ويسخط afaani ọpẹ́ ni fọ́lọ́run الإسلام fún islam mọ wa ó sì في خير أمة nínú àlè ọmọ tó fi ń lóore jùlọ àwa ń bẹ ọlọ́wọ́n ọba yìí à ń bi léèrè fòǹgẹ́ lè máa yọ ṣẹ́fọ́ ọ̀yà ọ̀tọ̀ fún un tó bá yọnu sí àti ohun tó nífẹ̀ẹ́ sí àti pé bó sì tún sọ wa à ń fẹ́ kọ́lọ́wọ́n ọba àlejò ọlá wa níbi ohun tí ọ̀fẹ́ àti tó bínú sí alásùn àlàyé alákọ̀ọ́kọ́ nù kìtàbí sàrẹ̀ أن الإسلام هو سنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر فمن السنة لزوم الجماعة ومن ركب غير الجماعة وفارقها فقد خلع ربقة الإسلام من عنقه وكان ذل مذلا ní àlàyé alákọ̀ọ́kọ́ sábà sọ afáàní lọ mọ ọ ìwọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìsìláàmù yìí òun gangan ni súnà súnà gangan ni ìsìláàmù àti wípé ìsìláàmù ò lè dúró láìrí súnà bó ṣe já sí wípé súnẹ́ ò lè èèyàn lè jọ sọ fóun ṣe súnẹ́ kọ́ sọ fóun ṣe mùsùlùmí nínú súnẹ́ yẹ̀wẹ̀ òun náà ni kéèyàn máa gbọ́rọ̀ sálásẹ̀ lẹ́nu òun náà ni lùzọ́mù lè jàmáà ẹni tó bá gún rí kó lọ́dọ̀ jàmáà tọ́wọ́ ayapa aláṣẹ ọ̀ǹtọ̀ òun ti yọ kó lọ́rùn rẹ̀ ọkùnrin Islam nìyẹn o ó dẹ̀ ti sin náà. ó sì nẹni yóò tún sọ ẹlòmíì pẹ̀lú tètè rẹ̀ àtọ́rọ̀ tá a fa àwọn àyè ń sọ ní tọ́ka sí hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ó ti sẹ́ ọlọ́run sọ yìí pé mọ̀rọ́ amin amirihi shay'an yakrahu ẹni ọba rí nǹkan kan lára aláṣẹ rẹ̀ tí ò nífẹ̀ẹ́ sí fàlì yasbiru alayhi ọ̀yà ní sùúrù lórí ọ̀ fa innahu man faraqa al-jama'a shibran nítorí pé ni yóò bá fa, jama nígbèsè kan ní kan fàmáta tọ́wọ́ akú sórí bẹ́ẹ̀ mí tatan jahiliya ó kúkú àìmọ̀dé o ó kúkú sípò ẹlẹ́sẹ̀ nínú rìwáyà mi ó ní onítọ̀hún ti yọ okùn islam kó lọ́rùn rẹ̀ àti kó tún wà nù yàní nínú bukhari filfitan báàbù kọ́lì nàbí sallallahu alaihi wasallam yóò fi sàkàrọ̀ nàbẹ́ àdí umuran tunkiru nàha àti ohun tí ọ̀rọ̀ àfáwà ti ń tọ́ka sí nìyẹn al-mas'alatu والأساس الذي بينا عليه الجماعة ومع أصحاب محمد صلى الله عليه وسلم رحمهم الله أجمعين وما أهل السنة والجماعة فمن لم يأخذ عنهم فقد ضل وابتدع وكل بدعة ضلالة والدلالة وآلها في النار قال عمر بن الخطاب رضي الله عنه لا عذر لأحد في الدلالة ركبها أتباع الهدى ولا في أدى سرقه أسبأ دلالا فقد بينت الأمور وثبتت الحجة وانقطع العذر وذلك أن السنة والجماعة قد أحكم أمر الدين كله وتبين للناس فعلى الناس اتباع àlàyé ẹ̀sìn kejì alimọ́n bàbá hajj rahimahullah ta'ala ó ní ìpínlẹ̀ tó ti pa ṣàlàyé pé jẹ̀mẹ́ àwọn jẹmẹ ta dẹwì yẹn náà làwọn sàájà nẹbi sallallahu alaihi wasallam kọlọn kó bá ní kẹ wọn àwọn sàájà nẹbi tá a pè ní jama yìí àwọn náà ní ahlu sunna wal jamaa àwọn ní ahlu tariqati muhammadiyya àwọn tó wà lórí ìlànà nẹbi sallallahu alaihi wasallam tó dẹ kójọ lórí ẹ ẹni tí ó mú ọ̀rọ̀ lọ́dọ̀ wọn ọkọ ti dọlà wà sẹdà ọńtọ òun ti sìn náà ó ẹ wọkúlò bíi àti ndọlẹ́lẹ̀ àti gbogbo àdádálẹ̀ ní anu ni anu yìí wá nìyí àtẹni ọba sanu inú náà ni wọ́n máa gbé àti wọn tá a fa ń tọ́ka sí pẹ̀lú mẹ́sẹ̀lẹ̀ yìí òun náà ni hadith tọ́lá láàfin alátọ̀dọ̀ jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ́sọ́ báyìí pé innahu man ya'ish minkum ẹni tó bá pẹ́ láyé nù yín fa sayara ikhtilafan kathira ó ń tọ̀ wọ́n rí àyípadà tó pọ̀ ẹ bá ti wá rí àyípadà tọkọ yẹn o aleikum bi sunnati ọdọwọ mi kẹ ẹ tẹ̀lé lánàá mi o wa sunnati al-khulafa'i rashidin àti ìlànà àwọn àrólé àfinimọ̀nà al-mahdiyina min ba'di àwọn ẹni tá a fi mọ̀nà lẹ́yìn mi ànábì addu alayha bin nawajidh òun ni kẹ ẹdín yín ọgàn yín mọ wa iyyakum ẹ wá ṣọ́ra yín o wa muhdathatil umur pẹ̀lú àwọn àdádálẹ̀ àlámọ̀rí torí gbogbo àdádálẹ̀ ńkọ́ ànú ni hadith yìí òun náà ni hadith al-Ibad ibn Sariya tó yẹ pé imaamu ahmed fààyàn nínú musnadu rẹ̀ afáwọn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu nínú ohun tí wọ́n kà fún wa wọ́n là bá sọ yìí pé kò sí àròjàre fẹ́ni kankan níbi ìsìnlẹ̀ tó bá ṣe tọ́wá lérò pé mọ̀nà ni kó ṣe já sí pé kò sí àròjàre fẹ́ni kankan níbi ìmọ̀nà tó pàtì tó lérò pé sìnà ni kí ló fà á dàbí sọ léyìí bóyí náà ti lè mọ́ gbogbo àlámọ̀rí yẹnyẹn ni wọ́n ti ṣàlàyé ẹ̀ wọ́n sábàtà tilẹ̀ hujja àwíjàre dẹ̀ ti fìdí múlẹ̀ wọn kọ́ta àlẹ́ ọ̀dọ̀rọ̀ tọrọ bá wá rí bẹ́ẹ̀ ajá sí pé kò sáró jàre mọ́ nìyẹn kí ló fà òun ni pé as-sunnata wal jamaa ìlànà nẹ́bí sallallahu alayhi wa àtàwọn tó dúró sí ahkama amra dini gbogbo àlámọ̀rí ẹ̀sìn ni wọ́n ti pé tá a bá rálá yẹn nu àárín nu sunna nẹ́bí sallallahu alayhi táàbà rí nínú súnà nẹ́bí àárí kí ni ohun tí àwọn sàbí gbọ́yé lórí ẹ̀ kí láwọn aṣọ wípé fà á téèyàn fi sìn náà kí láwọn aṣọ wípé fà á dáṣọ pé mọ̀nà ni àti kò sí mọ́ wọ̀tàbá ìyànà lè ná ọ̀dẹ̀ ti kílíà sáwọn èèyàn kò sí ohun tó kún káwa tá a wà láyé ìjú kí ni lọ àlẹ́ ti bá a kákan fọ́lọ̀ ohun tó wà nú ẹ̀sìn lásán alimọ̀sí aládùúgbò àlẹ́ sà. wàhálà إنما جاء من قبل الله تبارك وتعالى لم يودع على عقول الرجال وأرائهم وعلمه عند الله وعند رسوله فلا تتبع الشيء بأواك فتمرق من الدين فتخرج من الإسلام فإنه لا حجة لك فقد بين رسول الله صلى الله عليه وسلم لأمة سنة وأوضحها لأصحابه وهم الجماعة وهم السواد الأعظم وهم السواد الأعظم الإمام البربهاري رحمه الله تعالى فتاي ما ولا ما wa lórí làákàyè àwọn èèyàn wọn ìmọ̀ ẹ̀sìn dẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run ó tún wà lọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀ má tẹ̀lé nǹkan kan pẹ̀lú fẹ́ ẹnu rẹ o kọ́ má wá yọ fọ́rọ́ kò nínú ẹ̀sìn kọ́ má jáde kó nu Islam fàyínà ò la hujja tẹ̀lẹ̀ torí kò sáwìí jàre fún ọ rárára anabi sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé fáwọn ọjọ́ rẹ̀ kí ni jẹ́ súnà ó dẹ̀ tún ti ṣàlàyé ẹ̀ fáwọn sàábì rẹ̀ àwọn sàábì yẹn ni wọ́n ń pè ní jamaa àwọn ni àlìjamaa àwọn náà ni wọ́n ń pè ní asawadul a'zam àríkà máa ń sọ fún wa yìí pé kọ́ wọ́n pọ̀ wọ́n ń pè wọ́n ní asawadul adam wọ́n ń pè wọ́n ní alifirikọtun nàìjíríà wọ́n ń pè wọ́n ní at-ta'ifatul mansura kí ni wọ́n ń jẹ́ sawadul adam. àwọn sawadul adam. ń jẹ́ òdodo àtàwọn ẹni tí wọ́n dúró ti òdodo òun náà ni wọ́n ń pè ní jamaa a sọ fún wa yìí pé jamaa kò dìgbà tí yẹn bá lọ kó sáàrin àwọn ẹgbẹ́ kan jamaa alijamaa ma wafaqa al-haqqa walau kunta wahdak ẹ̀hún tó bá ṣe déédéé òdodo kódà bó sì wọ nìkan jamaa àníọ́ as-sawadul a'zam òun náà ni al wa ahluhu àwọn àkójọpọ̀ tó tóbi jùlọ òun náà lòdodo àtàwọn tó dúró tì ẹni ọba wa yapa àwọn sàábì òjíṣẹ́ ọlọ́run ọba nínú kankan náà lámọ̀rí ẹ̀sìn ọ̀ndọ̀ àwọn ti sàìmọ̀rí ṣùgbọ́n àwọn àfáà ní eléyìí lálàyé o wọ́n ní àlàyé wọ́n lọ́wọ́ nù hadithi abu umama al-bahili ikọ̀ dọwọ́ yín bisawadi àdọ́mi wọ́n lànà ibi sọ bẹ́ẹ̀ títí ọ̀dọ́wọ́ yín o bisawadi àádọ́mi àdìsí àbí umama ẹ àwọn àkójọpọ̀ tí wọ́n tóbi jùlọ arákùnrin kan wá ní mọ́sáwádìí àádọ́m kí ni jẹ́ bẹ́ẹ̀ abu umama wá ní abiy aya fi surati nur sọlọ́n sọ pé fa in tawallaw fa innama alayhi ma hummila wa alaykum ma hummiltum ẹ táwọn yẹn bá yẹ̀yìn padà fa ìnàmọ àlẹ yìí máa fún mi ń bẹ lọ́rùn tí Ọlọ́run ọba ẹhun tó bá ṣe fúnra rẹ̀ ìyìn náà sì máa wà lọ́rùn yìí afáwọn Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu ọwọ ni àlìjàmọ àfàṣọsọlẹ kẹrin náà òun tó bá ṣe déédéé òdodo kódà bó ṣe wọ nìkan ṣùgbọ́n gbólóhùn tó wá sọ yìí pé ẹni ọba yapa àwọn sàábí oúnjẹ ọlọ́run ọba nínú kẹ̀kẹ́ nú àlámọ̀rí ẹ̀sìn fọ́pàdé káfà wọ́n ní ọ̀rọ̀ yìí níbi tá a máa gbé e lé òun náà ní nǹkan tá a bá mọ̀ nínú ẹ̀sìn tí ọ láàrin ẹ̀jìyàn nú kí sàbí kẹ́ sọ kí yẹn wá takò o kìí ṣe nǹkan ẹ̀mí tó lè ní ojú méjì tó súnmọ́ kẹ́rin má dọ́dọ̀ kan mọ̀rọ̀ bó ti yé inú àwọn kẹta sọ yìí pé àtúgbọ́dọ̀ sàkíyèsí ní àwọn kẹta àti kọ́tẹ́lẹ̀ láwọn sàbí ká má gbàgbé apàjùlọ ohun tó bá lálàáfíà látọ̀dọ̀ wọn wọ́n fi alaykum bi sunnati wa sunnati al-khulafa'ir rashidin min ba'di addu 'alayha bin nawajid. àtọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé iqtadu bil ladhayni min ba'di Abubakar wa Umar ẹ̀kọ́ sí àwọn méjì tí wọ́n wà mi Abubakar àti Umar ẹ ìyẹn ni pé ohun tó bá lálàáfíà látọ̀dọ̀ wọn tí èsì ti fẹ́ rí dọ́dọ̀ sáadé kan ọ̀dọ́dọ̀ sáadé kan wọn bá yẹn ti yé. nígbà yẹn láti sọ wípé ni ọba yìí apá sísá àbí òjíṣẹ́ ọlọ́run ọba nínú kankan náà àlámọ̀rí ẹ̀sìn ó ti di aláìmoore láti gbọ́dọ̀ máa sọ kí ni ìjìmọ̀ wọn lórí àlámọ̀rí kan sẹ́nu wọn kò sùn láti orí ibo ni a máa dó lórí àlámọ̀rí yẹn. المسألة الرابعة واعلم أن الناس لم يبتدعوا بدعة قط حتى تركوا من السنة مثلها فأدروا المحرمات من الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة والضلالة وآلها في النار. الإمام البهاري رحمه الله تعالى wọ́n ní lọ́wọ́ mọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn pípé àwọn èèyàn wọn ò ní dábídé àkẹ́kẹ́lẹ́ àdádálẹ̀ kan tí wọ́n ó fi parọ́ súnà yẹn táwọn yẹn bá ti dábídé àkẹ́lẹ́ súnà kẹ́lẹ́ kí wọ́n ṣe lásìkò yẹn wọ́n pa sí i. nítorí bẹ́ẹ̀ ẹ awon fún àwọn nǹkan tá a kọ̀ gbogbo bídíà gbogbo nǹkan tó bá jẹ́ ti túnú ẹ̀sìn ni wọ́n ń pè ládàdálẹ̀ àdádálẹ̀ ni àánú àtàwọn ẹni tí wọ́n ti ṣe àánú inú náà ni wọ́n máa gbé ọ̀rọ̀ yìí afáwa Hassan ibn Atiyya rahimahullahu ta'ala wọn ló ní ọ̀rọ̀ yẹn nínú àwọn sẹlẹ̀ wọn ni aláwọn àfi kọ́lọ́hún fi pàṣẹ bídíà tí wọ́n dálẹ̀ yẹn yọrù súnà yẹn kúò lára wọn lẹ́yìn náà wọn wà á ní ilé padà síbi súnà yẹn mọ́ ilà yọmìlì kìyàmà ìjọ gbẹndàlẹ̀ kìyàmà Sheikh Albani sọ yìí pé asaru yìí lálàáfíà bí ọ̀dọ̀ afáwa Hassan ibn Atiyya al-mas'alatu al-khamisa. وذر صغار المحدثات من الأمور فإن صغار البدع يعود حتى تصير كبارا وكذلك كل بدعة حدثت في هذه الأمة كان أولها وصغير يشبه الحق فاضطر بذلك من دخل فيها ثم لم يستطع مخرج منها فعظمت وصارت الدين يدان بها فخالف الصراط المستقيم فخرج من الإسلام المسألة الخامسة يقول الإمام بربحاج رحمه الله تعالى وعليكم wọ́n ní sọ́ra fún àwọn àdádálẹ̀ wẹ́wẹ́wẹ́ nínú àlámọ̀rí ẹ̀ nítorí pé àwọn àdádálẹ̀ kéékèèké yìí tẹ̀húndù hàtà tẹ̀síra ìdára yóò máa lọ bẹ́ẹ̀ tí ó fi padà di àdádálẹ̀ ni o báyìí ni gbogbo àdádálẹ̀ ti bẹ̀rẹ̀ nínú àlẹ́ ọmọ yìí kánà kékeré ni tẹ́lẹ̀ yóò wá jọ òdodo. àwọn ẹni tó bá wọnú àdádálẹ̀ ẹ̀rọ̀tàrọ̀bì dàlí wọ́n wá gbà tàn jẹ pẹ̀lú ẹ̀ wọn ò wá ní lágbára àti lè jáde ńbẹ̀ mọ́ fàáhùn mọ́ àdádálẹ̀ yóò bá tó tóbi ẹwà àwọn ẹni tí wọ́n bẹ̀rẹ̀ àdádálẹ̀ mọ̀lúdì wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́kàn ìdáná oúnjẹ láàrin ilé ẹwà òbí mọ̀lúdì ṣe padà sí ń sìn yóò wá padà wá di ẹ̀sìn táwọn èèyàn máa sìn fàkàlà fàkàrà àtàlùmọ̀sàfẹ́ ẹni tó wá tẹ̀ ládàdálẹ̀ yẹn máa yapa sí lànà tó dúró déédéé yọ apàdà jáde kó nínú islam dányányá wàlẹ̀ yá ọ̀dọ̀ mi ńlá mi dárì. انظر رحمك الله كل من سمعت كلامه من عال زمانك خاصة فلا تعجلن ولا تدخلن في شيء منه حتى تسأل وتنظر هل تكلم فيه أحد من أصحاب النبي صلى الله عليه وسلم أو أحد من العلماء فإن أصبت فأتيه أثر عنهم فتمسك به فتمسك به ولا تجوزه لشيء ولا تختار عليه شيئا فتسكت في النار afáwání lọ́mọ ọ ọlọ́run ọba ń kẹ́ ọ gbogbo ẹni tó o bá ń gbọ́rọ̀ rẹ̀ nínú àwọn ẹni tí ń bẹ lásìkò tí wọ́n wà yìí ká sọ àgàgà àsìkò tó wà yìí má kánjú mọ́rọ̀ rẹ̀ lọ ó sì gbọ́dọ̀ kó sínú àlámọ̀rí kan tó fi béèrè wọ́tẹ́ǹdòrò wàá dẹ̀ tún wòye. ǹjẹ́ àlámọ̀rí yìí hal takallama fi ahad min ashabi nabi ǹjẹ́ ààrẹ nìkan kọ́pẹ́ ẹ̀kẹ́ lù nínú àwọn sàdà nabi sallallahu alayhi wa sallam àbárí kíkẹ́ nínú àwọn àfọwọ́ mẹ́nu bá tó o bá wá rí orí pàkan látọ̀dọ̀ wọn fọ̀tàmọ́sàkébì yàgbá mú o wọlé àtúnjáwé sì hòlì ṣéèkì ni mi sọ yìí pọ́ pa nǹkan yẹn ti o nítorí nǹkan kan nígbà tó ti rí orí pa yẹn lọ́dọ̀ àwọn sàábí. bákan náà o ò sì gbọ́dọ̀ ṣẹ̀ṣà lé súnà yẹn lọ́wọ́ o ọ̀rọ̀ bí àkọ́yé eléyìí lèmi ò mú mo ti gbọ́ ọtẹ́ kọtọ́ sí náà kọ́ má wàá padà lọ ṣubú sínú kíni o sínú náà ọlọ́run ọba àlejò alákọ̀ọ́sọ àánú wa. wọ́n ní níbí báyìí kájí oyè wa ká fi má lọ jọ jàbàtà. sẹ́wọ̀n pé jábà tábí òpin lọ́dọ̀ ọ̀tí ẹ̀ ṣùgbọ́n ní kájóyé wáyé pé àwọn àfáà gidi ohun tó ní ṣe bídíà gbà pé ìran méjì ni èyí tó lè sọ yẹn di rí ń bẹ èyí tó lè sọ yẹn di ń bẹ nípa bẹ́ẹ̀ a lè tú yẹn yẹn yẹn fàkàrà jamina islam di bídíà yẹn ti rí lápẹẹrẹ ń nítorí abẹ́ ń tọ́ dá lẹ́látòlù kọ́ nílẹ̀ tó ṣe pé lẹ́látò kówó mi ni nítorí kó lè fi a lè gbé sípò ẹni tó ti kà á kẹ́sìn wọ́n ṣe pé bíjà ń tó lè kàfárà yẹn tí ó sọ yẹn di gbèsè rí bíjà ti wà tó ṣe yí pé yẹn yọ ni yọ nìyẹn jáde nínú ilẹ̀ karùn-ún yìí. bákan náà a rí pé ń sọ fún wa yí pé ẹnì wù yóò dábàá ṣe káwọ́ ẹ̀rí lọ́dọ̀ àwọn sábà nẹ́bí tá a bá ti rí ká gbà mú. gẹ́gẹ́ bí afáwa alimami al-Awza'i rahimahullah ta'ala ó ní ìmọ̀ òun ni tó wá látọ̀dọ̀ àwọn sábà nẹ́bí sallallahu alayhi wa sallam. ìhun tí ọba wá lọ́dọ̀ ọ̀kẹ́ nínú àwọn sábà nẹ́bí kọ́lé sàbẹ̀ẹ́lì kìí ṣe mọ̀mọ́ nìyẹn o àìmọ̀kan o ó dà bá àwọn ẹni tí wọ́n ní nǹkan ẹ̀ bá pè ní mọ̀ al-mas'alatu sadisa. wa'lam anna al-khuruj an tariqi ala wajhayn. أما أحدهما فرجل قد زل عن طريق وهو لا يريد إلا الخير فلا يقتدى بالزلل فإنه هالك أفعني الأمر على يليك ẹni tó jáde kó lójú ọ̀nà tòótọ́ irin méjì ni wọn alákọ̀ọ́kọ́ nínú àwọn méjèèjì òun ni èèyàn kan tó ṣe wípé kọ́dísálà á ní tọ̀rí ìlú ọyẹ kó lójú ọ̀nà òtítọ́ wọ́n wọ́n láyò rí ìdó ìlọ̀kẹ́yò ó dẹ̀ ń gbèrò dáadáa ni bó ṣe jákò lójú ọ̀nà nínú. irú ẹni yìí àní wàwò kọ́ṣe rẹ̀ pẹ̀lú ìyẹ̀gẹ̀rẹ́ rẹ̀ kó níbi òdodo yìí. fàyínà òhálí tọrọ òun ti parun tẹ̀ nìyẹn káwọn náà má tún pẹ̀lú ọ̀bọ rẹ̀ jẹ kó mọ́. ẹlẹ́ẹ̀kejì. ورجل عاند الحق وخالف من كان قبله من المتقين وهو ضل مدل شيطان مريد اجتهاد الأمة حقيق على من يعرفه أن يؤدر أن يؤدر الناس منه ويبين لهم قصته لئلا يقع في بدعته أحد فيالك فيالك. ìrìn kejì nínú ìjáde tó ṣe wípé ó ròdòdó ẹni ẹni yẹn ṣáájú rẹ̀ ní àwọn olùpayọ̀ ọlọ́run ọba irúfẹ́ nìyí dọ́lù mọ̀dẹ́lì ó ti sìnà yóò ti sọ yẹn nù kódà ṣàìtọ́nù marid àti tó ni nínú ọmọ yìí tá a bá ríro yẹn bẹ́ẹ̀ ìhun tó tọ́ fẹ́ni tó bá mọ alágídí yìí tó ròdòdó tí ń sin bòdòdó làgídí ní kọ́ yẹn lára lọ́dọ̀ rẹ̀ pé ẹ kéèyàn sì tán rẹ̀ tí wọ́n bá ní kéèyàn sáwò kéèyàn gbìyànjú sọ tán rẹ̀ fún ọ nítorí kẹlòmí má kó sínú bídí ààrẹ tó wà ń bẹ fàyà àhìlẹ́kì kọ́ máa padà parun alimusala tó sàrí à. wẹ́lẹ̀m rahimakallah annahu la yatimu islamu abudin ẹ̀ hatta yakuna muttabi'a musaddiqa musliman faman za'ama annahu qad baqiya shay'un min amri al-islam lam yakfunahu ashab rasulillahi sallallahu alayhi wa sallam. fakọ́dí kájíbù hùm. kàzábà hùm. fakọ́dí kájábà hùm. wákàfà bí ẹ̀ẹ́dà fúrukọ́tù wọ́tọ̀ ẹ̀nẹ́. fakọ́dí wákàfà bí ẹ̀ẹ́dà fúrukọ́tù wọ́tọ̀ ẹ̀nẹ́. aleyhim wàhùn mùtẹ́jì ọ̀hún dọ́lù mùdílù muhdithu fil islam ma laysa fihi. alimusalatu sabi'a alaye sikeje afaani lọmọ ọlọ́run ọba nkẹ ọ láyé tí mo islam abdi islam ẹrú kan ò ní ṣe kí ni o kò ní pé hàtà yẹ kó na mo tẹbi ayà musaddiqan muslima tí ó fi máa tẹ̀lé lánàá sunna ní sọ̀sálàm yóò dẹ̀ gbà lódodo lẹ́mìí gbàgbọ́ rẹ̀ ó kù yóò sì tún gbà fàfọ́lọ̀. ẹni tó bá wá lérò yìí pé nǹkan kan kun náà lámọ̀rí ẹ̀sìn táwọn sàábà nẹ́bí ọ̀tọ́ ọkọ́ ní kẹsàbà. ó ń tọ̀hún ti pa àwọn sàábà yìí nírọ́ nìyẹn o. wọ́n dẹ̀ ti tó ká pe léyìn náà ní pé fọ́rọ́kọ̀ òun náà tún pinnu ẹ̀sìn nìyẹn ó pẹ̀sìn kelekele nìyẹn. àwọn ń fọ́lú àwọn ànábì sallallahu alaihi wasallam àdẹ̀tún fọ́lú àwọn sàábé nítorí báwọn sàábé tó ti sún nànẹ́bì òun wá sí yàtí ẹ̀ lọ́dọ̀ nìyẹn wọ́n tọ́ àyìnà yìí ó dẹ̀ ti fẹnu gún àwọn yẹn nìyẹn nìyẹn ni olùsìnà ni tí ó tún ní Islam ni ohun tí ò sí Abdullahi ibn ta'ala sàlàyé àwọn ìwà sọ báyìí pé dádájọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala nadara fi qulubil ibad ó wù ẹ̀mí gbogbo àwọn ẹ̀dá fawajada qalba muhammadin khayra qulubil ibad ọwọ́ àrí bí ẹ̀mí anabi sallallahu alayhi wa sallam òun ló lóore jùlọ nu gbogbo ẹ̀mí àwọn ẹ̀dá fastafahu li nafsihi bi risalati ọlọ́run bá dá nẹ́bí sàlẹ́sà yìí pé ìwọ mo gbé sẹ́rẹ́ ثم نظر في قلوب العباد بعد قلب محمد صلى الله عليه وسلم lẹ́yìn ìgbà yẹn ọlọ́run tún wá gbogbo ẹ̀mí àwọn èèyàn yẹn yẹn lẹ́yìn ìgbà tó ti wọ kànẹ́bì tán ọwọ́ àrí pé quluba ashabihi khayra qulubil ibad waja'alahum wuzara'a nabiyyi. nígbà tó lọ́run wá tún wẹ̀ mí wọn ó rí pé ẹ̀mí àwọn sábì ló tún lóore jù ọlọ́run bá sọ wọ́n di mínísítà wọléwọ̀de fànẹ́bì sallallahu alaihi wasallam tó ipa wọn sábì yuqatiluna ala dini wọ́n máa jà nítorí ẹ̀sán nàbì sallallahu alayhi wa sallam nítorí bẹ́ẹ̀ àtàwà ibn Mas'ud radiyallahu ta'ala anhu ó ní wọn yóò táwọn mùsùlùmí yẹn ìyá àwọn sábì yẹn tí wọ́n bá rí sí dáadáa fáwọn indallahi hasan dáadáa náà ní lọ́dọ̀ ọlọ́ irun táwọn mùsùlùmí àkọ́kọ́ táwí dàpẹ́ ní sáadé yẹn tọ́lọ́run rí pọ́kẹ́ wọn lọ́mọ́jù lẹ́yìn ọ̀gá nẹ́bì irun tí wọ́n bá rí sáìdá fahuwa indallahi sayyi àìdá náà lọ́jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ó lálàáfíà tá a lè fi ti afáwọn abdullahi ibn Mas'ud sọ nípa bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ kan kó tún kùn táwọn sàbẹ̀ ọ̀mẹ́nu bá àwa la wá rí lásìkò tiwa tíyẹn bá ń sọ bẹ́ẹ̀ èèyàn ti kẹ́fí ó dẹ̀ ti fẹnu gún àwọn sàbẹ̀ aládàádálẹ̀ ní olùsìnàní ó sì ń tí ò sí nú ẹ̀sìn lẹ́nìyẹn al-mas'alatu thamina. wàhálà rahimakallah. أنه ليس في سنة ليس في سنة كياس ولا تضرب لا لأمثال ولا تتبع في الأهواء بل هو تصديق بآثار رسول الله صلى الله عليه وسلم بلا كيف ولا شرع ولا يقال لما ولا كيف الكلام والخصومة والجدال والمراء محدث يقدع شك في القلب وإن أصاب صاحبه الأفق والسنة المسألة الثامنة Ala ẹ̀sìn kẹjọ يقول الإمام بarbahari رحمه الله تعالى afaani lọ́mọ o ọlọ́wọ́n bá ń kẹ́ ọ. kò sínú ẹ̀sìn yìí kìyàs àfiwé o àfiwé burúkú ò sínú ẹ̀sìn. súnẹ̀ òun náà lẹ̀sìn gẹ́gẹ́ bá sọ wa. bàlúwà tasdiq ìhun tí ń jẹ́ súnà gẹ́gẹ́ ní ká gbà lódodo bí àtàrí Rasulullahi sallallahu alayhi wa sallam àwọn orípa tó ti ọ̀dọ́ ń tẹ ọlọ́run ọba wa láì ní máa sọ pé bóò ló ṣe rí báyìí wọn láṣọrẹ láì ní máa wá láàyè kan fún wọn láàyè kọ lélẹ́mà ẹ̀hún tó bá wá nu súnà nẹ́bí ayẹ̀ ní sọ pé kí ló dé wọn láàkẹ́ àti sọ pé bóò ló ṣe lè rí bẹ́ẹ̀ alikalamu. wọ́n kò sóòmà kí yẹn máa sọ̀rọ̀ kọ́ máa àríyànjiyàn kọ́ máa fanfa mọ̀tìdà súnà àdádálẹ̀ ní níbi ohun tó bá jẹ́ súnà o. yóò máa da iyèméjì sẹ́mi èèyàn kódà bọ́já sí wípé ẹni tí ń jiyàn yẹn ìyẹn jíjà rẹ̀ ti déédéé òdodo man fassara al-Qur'an bi ra'yihi ẹni ọba fi làákàyè rẹ̀ tọ́ba fi tú al-Qur'an wa in asaba faqad ahsa báyà tó tún yẹn bá kọ rẹ sílẹ̀ kẹ́ni ọtún ti ṣe kíni ọ ó ti ṣàṣìṣe nítorí pé kò tún Kùránì pẹ̀lú ohun tó yẹ kó fi ṣe kíni ọ kó fi tún Kùránì kadhalika sunnah ntọ́wà nù sunnah ayé sàfiwé àìsí sẹ́sà ń bẹ̀ ẹ̀kọ́ ti lè jẹ́ èyí tẹ́mi ó mu ní mi nílé ṣe lé ń lọ́rọ́ lọ́wọ́ ọba àlekí alátọ́n sọ wípé wa ma kana lil mu'mini wala mu'mina idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahum al-khiyaratu min amrihim ọ̀tọ́ fún mú mi ní lọ́kùnrin àti lómìnrin nígbà tọ́lọ́run bá sọ pé báyìí lọ́rọ̀ rí sánẹ́bí sọ wípé báyìí lọ́rọ̀ rí kọ́ wa sọ wípé òun sì lẹ́sà nǹkan tèmi fẹ́ ṣe ń tèmi nìyí ẹ̀rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yọ máa wà nípò ẹni yapa ọlọ́run tó yapa òjíṣẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ní ẹni ọba yapa ọlọ́run tó yapa òjíṣẹ́ ń tọ̀ wọn ti sọnù sọ́nà ẹ̀jì a lè ti rí ibi mọ́. adẹ̀sọ yìí pé ọ̀rọ̀ wa kí sin ẹja òun ni afáwa Umar ibn Abdul Aziz rahimahullah ta'ala lóbi sọ yìí ẹja ẹja lẹ kúkú ẹja já ẹni ọba gbé sin rẹ kalẹ̀ bẹ́ẹ̀ asaro tanẹ kọlẹ ọńtọ ohun ọtọlẹsìn tí o se lomi ọtọlẹsìn tí o se lọ́la yọsẹsì kan lónìí tọba tún tọla nbomi lẹsùn ṣe kíni ọ ńlẹẹdùba fún èké gbogbo ti ojú yẹn lọ gbogbo ìgbà tí bá sì ń tin rẹni tọmọ yẹn ẹja ni ti ma gbé nǹkan tí lọ́wọ́ yóò tún yẹn tọmọ ọjà tó nípa ọba rí téèyàn kan nídìí ẹ̀rí òdodo òfin yẹn ìwọ́n bá jẹ́ mukadil tí ò nídìí ẹ̀rí òdodo ò nídìí àti máa bá jiyàn torí tọwọ́ rẹ bá bà ọ́ tọ́ba mọ yẹn jájú ọ lọ nítorí gbé lọ́wọ́ tọ́jẹ́ dáadáa ọ̀ fàátì ọ̀ padà wá sí kínní gba ẹ̀dá rẹ̀. al-mas'alatu at-tasi'a yaqulu al-imam barbahari rahimahullah. wa'lam rahimakallah anna ولا يتكلم في ربي إلا بما وصف به نفسه عز وجل في القرآن فما بين رسول الله صلى الله عليه وسلم لأصحابه وهو جل ثناء واحد ليس كمثله شيء وهو السميع البصير ربنا أول بلا متى وآخر بلا منتهى يعلم سر وأخفى وهو على عرشه استوى وعلمه بكل مكان wala yakhlu min ilmi makan. alimam barbahari ní àlàyé ẹlẹ́ẹ̀kẹsàn yìí wọ́n nílò ọmọ ọlọ́run ọba ń kẹ́ ọ kíyẹn máa ṣe àríyànjiyàn nípa ọlọ́run ọba ẹlẹ́dà àdádálẹ̀ ni o àdádálẹ̀ ni ìṣìnà ni àyè máa ṣe àríyànjiyàn nípa ẹlẹ́dà táàbà ròyìn ọlọ́run á ròyìn ọlọ́run pẹ̀lú ohun tọ́lọ́run ọba fi ròyìn ara rẹ̀ nù fún ẹ̀ àti pẹ̀lú ohun tí òjíṣẹ́ fi ṣàlàyé ọlọ́run fáwọn sàábì rẹ̀ nítorí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni lẹ́ẹ̀sà kàmẹ́tì lè fi ṣáì ọ̀sẹ́ni tó dàbí rẹ̀ ó wà sẹ́mi àlùbáṣẹ́rù lẹ́ẹ̀kan náà ọba tí ń gbọ́ ni tí sì máa ń rí obìnrin pé táwọn abálà ń gbọ́ gbígbọ́ tiwọ̀ dàbí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala bá ń rí rírí tọ́lọ́run ọba ọ̀jọ̀ tiwa ọlọ́run ọba ń rí ní rírí tó wà lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba tá wí yìí

la yakhlu min ilmihi makan ọ̀sáàyè kankan tí o sì mọ ọlọ́run ọba subhanahu wa ta'ala níbẹ̀. òfin yẹn pé káwá sọ pé mọ ọlọ́run ọba ń bẹ ní gbogbo àyè kò túmọ̀ ìwọ ọlọ́run ọba ń bẹ gbogbo àyè. òtí ń sìn ìmọ̀ rẹ̀ wà ní gbogbo àyè ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala dhatuhu fawqa arshihi istawa. orí àyàrá tirẹ̀ ńlọ́sẹ̀kí ọ lọ́pẹ̀tẹ̀pẹ̀ rẹ̀ sí. ولا ولا يقول في صفات رب تعالى لما إلا شك في الله تبارك إلا شك في الله تبارك وتعالى والقرآن كلام الله وتنزيله ونوره وليس بمخلوق لأن القرآن من الله وما كان من الله فليس بمخلوق وهكذا قال مالك بن أنس وحامد بن أنبل والفقهاء قبلهما وبعدهما والمرافي كفر nítẹ̀síwájú ní àlàyé ẹlẹ́ẹ̀kẹsàn àfààní èèyàn gbọ́dọ̀ máa sọ nùròyìn adẹ́dà ìpè límọ̀ àní kí ló dé tó fi lè rí báyìí ó sì lè sọ pé kí kékeré ọwọ náà ó sì lè ní kí mùmí níwá lòdì náà ìyá gbọ́dọ̀ wí límọ̀ ó sì lè já tó sọ pé kéle ìlówó kéle ìmá lówó lọ́fà ọ̀sẹ́ nìkan tí ọmọ awí límọ̀ yìí nípa ọlọ́run ọba sùpánù ọ̀tá ara afẹ́ni tí bá ń ṣe iyèméjì nípa ọlọ́run. bẹ́ẹ̀ dẹ̀ ní Al-Qur'an ọ̀rọ̀ ọlọ́run ní ìṣe sísọ̀kalẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ laysa bi kò kí ń ṣẹ̀dá o nítorí pé yìí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbogbo ohun tó dẹ̀ wá látọ̀dọ̀ ọlọ́run kì í ṣẹ̀dá báyìí ni ta'ala ṣe wí báyìí ni ṣe wí ta'ala bẹ́ẹ̀ ká máa wá ṣe àríyànjiyàn àbí fàǹfà nínú Al-Qur'an ni pé ẹ̀dá ni kì í ṣẹ̀dá aláhi kófòrò àìnígbàgbọ́ ni o àwọn afáàní làwọn afẹ́fẹ́ ka ọ̀rọ̀ yìí lákàyè dáadáa tábà lọ ka kìtàbù rọ́jò alẹ́lẹ́jà níyà ọjà tí Imam Ahmed akàn níbẹ̀ tábà tún lọ ka sunna li Abdullahi bin Ahmed akàn níbẹ̀ tábà tún lọ ka arọ́jò alẹ́lẹ́jà níyà lil Imam ad-Darimi akàn níbẹ̀ tábà tún lọ ka usul ahli sunna lil akàn níbẹ̀ gbogbo àwọn tíra yìí alọ́ọ̀ká akàn níbẹ̀ àwọn tó bá yẹ fáwọn owó tíra lọ́pọ̀lọpọ̀. al-mas'alatu al-ashira. wal-imanu bi ru'yati yawm al-qiyamah yarawna Allaha 'azza wa jalla bi'ayuni ru'usihim wa huwa yuhasibuhum bila hajibin wala tarjuman. àlàyé ẹlẹ́ẹ̀kẹ́ wa al-imam Barbahari rahimahullahu ta'ala nínú àwọn kẹta àti kàtẹ́lẹ̀ òun ni pé agbọ́dọ̀ nígbàgbọ́ párí ọlọ́wọ́n bá ń jọ gbé dàlẹ́ kẹ́yàmẹ́ àwọn onígbàgbọ́ òdodo máa máa rí ọlọ́run bí ààyò ni rọ́ọ̀ sì yìí pẹ̀lú ojú tí ń bẹ lágbárí wọn. wọ́n á rí ọlọ́run ọba lẹ́ni tọ́lọ́run bá máa máa ṣe sí ro wọn bí láhàjìbì láì ní ní gàgá kankan wọ́n láti rí jùmọ́n kò dẹ̀ ní sí òǹgbì fọ̀. wọ́n ní àtẹ̀hún tí afáwa fẹ́ tọ́ka sí òun náà ni hadithi tó nínú sahih bukhari fi báàbù man nuqisha al-hisab sani sọlọlọ àlùsọlá sọ wípé mọ́mí nkùnmí àhàdín ọ̀sẹ́ni kankan nù yín o ilà wọ́sọ̀ ìkàlímù ọlọ́hu yà ọmọ àlùkìyàmà àyàfi kọ́lọ̀ ń bá a sọ̀rọ̀ níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà lẹ́sà bẹ́ẹ̀nẹ̀hu wọ bẹ́ẹ̀nẹ̀hu tẹ́rìjìmáì òní sí láàrin rẹ̀ sọ́lọ́ wọn bá òun gbé fọ kankan òní sí níjọ́ yẹn a gbọ́dọ̀ nígbàgbọ́ pé eléyìí máa rí bẹ́ẹ̀ a máa rí ọlọ́run bá jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ìyá àwọn onígbàgbọ́ òdodo àrọ̀ ǹjẹ́ lágbárí wa náà ni insha allah tọ́lọ́run dẹ̀ máa ṣèṣin rò lẹ́yìn ní ní gàgà kọ̀dẹ̀ ní sí òǹbí fọ̀ asọ́fún ayé pẹ́ẹ́lí tó wà lórí eléyìí ńgbà tá a kí ó débẹ̀ òun náà ni wujuhun yawma idin nadira ila rabbiha nadira àwọn ojú kẹ́ńbẹ́ tó máa tutù níjọ́ yẹn pẹ́ẹ́lẹ́ dà ni wọ́n máa fi kíni o òun ni yọ́ máa wò. bákan náà al-mas'alatu al-hadiya al-hadiyata kọkànlá. والإيمان بالميزان يوم القيامة يزن فيه الخير والشر له كفتان وله لسان àlàyé kọkànlá alimami barbahari rahimahullah taala ọlọ agbọ́dọ̀ nígbàgbọ́ sí òṣùwọ̀n níjọ gbẹndà lẹkẹyàmẹ wọn á fi wọn dáadáa àti láburú lahu kifatan òṣùwọ̀n yìí ní ahọ́n méjì àbí ó ní ọwọ́ méjì walahu lisan ó dẹ̀ tún ní ahọ́n. eléyìí wà nínú àkídà àwọn ahlẹ̀ sunna báyìí ẹ̀rí rẹ̀ náà ni hadith bitaqa àrífà sọ fún wa níjọ yẹn náà hadith bitaqa ìyẹn ni tó ṣe yípo ti ṣiṣẹ́ láàbí tóun náà ti wá já ah, tóun ti lè ní ọ jẹ́ fáìlì mọ́kàndínní ọgọ́rùn-ún pépé fáìlì kọ̀ọ̀kan sì níyì níbi bá lè rí nàdé ni fáìlì yẹn gùn tí yẹn bá tó rí tán tí yẹn bá rí gbogbo ohun tí ó rí tán fáìlì yẹn ó dùnkù lọ náà bí fáìlì kọ̀ọ̀kan ṣe tó nìyẹn ọ wá jẹ́ ninety nine ògidì iṣẹ́ láàbí lọ́wọ́ wà ń bẹ̀ ìgbà tí wọ́n wá ń gbé bọ̀ òun náà sọ pé ah, òun ti parẹ́ báyìí ọlọ́run wá ń sọ fún pé o sì ní dáadáa kan lọ́dọ̀ wọn dáadáa ó ní ọ̀ka sí ilé bí wọ́n ti mú bìtọ́ kọ̀ọ̀kan jáde nìyẹn hádìhìl kẹ́límọ́tò tàwọ̀hídì lọ́wọ́ àná ibi táwọn yẹn òun náà ní gbólóhùn ìgbàkọ́lọ́hún ọba nìkan lọ́lẹ́tọ̀ sí ìjọsìn òun nìkan lọ́lẹ́tọ̀ sí òun lọ́wọ́ àbẹ́ wọ́n wá kó gbogbo fáìlì mọ́kàndínlọ́gọ́rùn-ún síbi ọwọ́ kan náà ọwọ́ méjì tó sún ọ̀yẹn ní wọ́n wá fi bìtọ́kọ̀ yẹn sí ẹgbẹ́ kejì bí bìtọ́kọ̀ yẹn ti tẹ̀sùn ọ̀nìyẹn gbogbo fáìlì yẹn wá lò agbọ́dọ̀ nígbàgbọ́ wípé òsán bẹ́ńjọ́ gbìndàlẹ̀ ẹ̀yà nù wọ́n fi wọn rere wọn á dẹ̀ fi wọn bí níjọ yẹn agbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ náà. alimasalatu saniyata eh, asharata. wàlí ìmánu bíi ajábìlẹ̀ kọ́bìlì wà múnkari wà nàkìyà. nínú kẹta agbọ́dọ̀ nígbàgbọ́ ń pa rẹ̀ tá a ti mẹ́nuba àwọn ẹni kí agbọ́dọ̀ nígbàgbọ́ pé ìyá sáré ń bẹ o yóò jẹ àwọn ẹni tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí bí olófòfó yóò jẹ àwọn ẹni tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí bí ẹni tí ń tọ̀ títọ̀ dá lára rẹ̀ dáadáa ó fi kó bàbá àbèjì bẹ́ẹ̀ yóò jẹ àwọn ẹni tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí bí ẹni tí ń jẹ rìbá yóò jẹ àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí bí ẹni tí ń lọ kírun láì mọ́ra yóò jẹ àwọn ẹni tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí bí ọ̀parọ́ bí ẹni tó ké kúrò án tó yẹ pé ń sùn gbàgbé òsínà ìfìlà lórí ẹ̀ yóò jẹ wọn yóò jẹ àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí bí ẹni tó jí nǹkan ọrọ̀ ogun mú kó tó di fi wọn pin agbọ́dọ̀ nígbàgbọ́ pé lè yìí fẹ́ bákan náà wọ́n mú nkari wọn nàkìr àti gbọ́dọ̀ gbà pé mú nkari wọn nàkìr ń bẹ káàdì pa sọ fún wa wípé ìṣesí àwọn ẹni yìí ẹ̀mí yẹn máa kọ̀ ní yẹn ti máa rí wọn wọ́n wà ní ìwà tìbẹ̀rù tìbẹ̀rù wọn wá ẹ̀rí àwọn ni wọ́n máa béèrè pé ta lẹ́lẹ́dà rẹ ilẹ̀sìn rẹ ta lànẹ́bì rẹ ẹni ọba jẹ́ múmi ni ó lè dáhùn ẹni tí ọba ti nígbàgbọ́ báyìí wọ́n kó bọ̀m̀bọ̀ sí i ni ọba bẹ̀rẹ̀ ẹgbẹ́ táwí wọ́n ní yóò ké gbogbo ẹ̀dá ọlọ́run ọba ní ọgbọ́n gbé ẹ̀ ńlọ sàkọlẹ́ àná àyàfi èèyàn àtàlùjọ́nú nìkan ni ò ní gbọ́ nítorí pé sẹ́yìn àtàlùjọ́nú bá gbọ́ lásán ìkọ́ gbogbo wọn ni wọ́n parẹ́ lẹ́ẹ̀kan náà a gbọ́dọ̀ nígbàgbọ́ pé alimunkar wọn nìkẹ́ wọn bẹ̀ wọ́n sì pàdé yẹn nínú kíní ọ nínú sàárè tí wọ́n bá ti gbé yẹn sínú sàárè alimasalatu asali sata asharata. wàlí ìmánu bí kọ́ọ̀dì rasulillahi sallallahu alayhi wa sallam Fa iná ṣáàrùdá dọ́rọ̀ ọ̀nà ẹ̀kọ́ ti ṣe. A tún gbọ́dọ̀ nígbàgbọ́ pé àbàtà ń bẹ fún òjíṣẹ́ Ọlọ́run ọba Gbogbo ni wọ́n sọ pé ní àbàtà àyàfi sọ́ọ́lé ònìkan. Nítorí pé àbàtà tiẹ̀, wọ́n lóun náà ni ọ̀nà ẹ̀kọ́ ti. ìyẹn ràkúnmí tọ́lọ́run fi ṣe àdánwò fáwọn aráàlú rẹ̀ àwọn ọ̀jọ́ sámúdáwá káṣí ẹ̀ láwọn afá sọ wípé à ń wẹ̀rí ọ̀rọ̀ yìí o ẹni ọba bá wa rí o fi sọwọ́ sí wa sọ ìyẹn ọ̀rọ̀ ti sọ́ọ̀lẹ̀ wípé àbàtà àti ẹ̀ńkọ́ òun náà ní kí ni o òun lọ yẹn ràkúnmí rẹ̀ jọ yẹn ṣùgbọ́n tá a bá fẹ́ sọ nípa àbàtà àti òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam wá lórí òun kẹrin ni débi wípé àwọn àfa ló di hajjẹ tẹwàtò ó dé ipò kásọ wípàdé ìsìnyẹn ti di tẹtẹrẹ sísẹǹtẹlé eléyìí ń wí tọ̀hún wí gbogbo wọn náà ni wọ́n mẹ́nu bá bàtà yẹn níbi tó rinlẹ̀ dé débi fàfin rí sàbẹ tó súnmọ́gójì fọ́gbàdé ìsìn àbàtà òjijì ọlọ́run ọba wa sallallahu alayhi wa sallam nínú ẹ̀ náà lèyí sí Imam Bukhari tọ́fà yọnu sahihu rẹ̀ látọ̀dọ̀ Anas bin Malik lọ́dí aláwọ̀ tí aláàbì ó ní òṣìṣẹ́ ọlọ́run sọ wípé ohun tí wọn abata mí wọ́n dà gẹ́gẹ́ bí ohun tí ń bẹ láàrin ìlú kẹtí wọ́n ń pè ní ayélujára àti sílọ sísọ ní àníyàmẹ̀n ọkọ̀ bó ṣe tóbi tó ilẹ̀ yamẹ̀n ó ní wá ń bẹ nínú àbàtà yìí àwọn àgé tó yẹ pé àgé yẹn òǹkà àgé nì ó ṣe déédéé òǹkà ara wọ̀ ẹ̀rí ìyẹn àgé tó wà níbẹ̀ ó ṣe déédéé òǹkà ara wọ̀. nítẹ̀síwájú nù hadith mi fífi ẹni yòówù tó bá mu kẹsàn-án níbẹ̀ òun bí onígbẹrúfẹ́ níbẹ̀ mọ́ láéláé ó funfun ju wàrà lọ ọdẹ dùn jòyìn lọ. àwọn onímọ̀ onímújọ ìyàwó náà làwọn níbi dà ẹnì kan wà nù hadith yìí pé wọ́n á máa ti àwọn ẹnìkan dànù níbi àbàtà nì wọ́n máa wọ́n dànù anabi àti àwọn ẹni tẹ́ ń ti dànù yìí anabi ọ̀sán pé fasọ́sán fasọ́sán lé máa bẹ́ dẹlẹ̀ báyìí ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ o àwọn ẹni tí wọ́n ṣe ń jì ìlànà ẹ̀mí gbà mọ́ lọ tẹ́ ìgbé jìnà ṣe fi kọ́ máa fi kí ni o wọ́n máa jẹ́ tí wọ́n fẹ́ rí wọ́n tó sí mi mọ́ tó eléyàn nípa ohun tó ní ṣe tẹ̀lé ọ̀rọ̀ àbàtà àbí ọlọ́run ọba sùpánì ọ̀tàlá ọlọ́run kò fi wá sínú tí ó lè mú nínú àbàtà yìí. المسألة الرابعة عشرة والإيمان بشفاعة رسول الله صلى الله عليه وسلم للمذنبين لخاسهين يوم القيامة وعلى الصراط ويخرجه من, من جوف جهنم وما من نبي إلا ولو شفاعة وكذلك الصديقون والشهداء والصالحون ولله بعد ذلك تفضل كثير ولا من يشاء والخروج من النار بعد ما اخترقوا وصاروا فحما المسألة الرابعة عشرة على يكرن الله أبدا نيجا nípa ìsìtò òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam tí ó sì fi àwọn ẹlẹ́sìn àwọn ẹni tọ́já láti ṣe. ẹ̀rì pa máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà yìí pé kullu bani adama khatta'un wa khairul khatta'ina at-tawwabun. gbogbo àwọn ọmọ anábì ádámù yẹn yẹn aláṣìṣe ni wọn. ẹni tó wá fi ń lóore jù náà àwọn aláṣìṣe yìí náà lẹ́yìn tí bá ronú pìwàdà. anábì sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ nígbàgbọ́ pé yóò sì fi àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n já láti ṣe níjọba ìlànà ẹ̀yàm wàhálà sirat àtàwọn ẹni tí wọ́n ń bẹ lórí afárá sirat torí èèyàn gbọ́dọ̀ pẹ́ ń bẹ̀ yíya ni iná ní bẹ́ ń sálẹ̀ á rí pàtó sọ fún ara lọ́pọ̀lọpọ̀ gbà. bákan náà anabi sallallahu wa sallam yóò wá mú àwọn ẹlẹ́ṣẹ̀ yìí jáde nínú jàǹdẹ́mà torí pé kò sánẹ́bì kan nínú àwọn ànẹ́bì ọlọ́run àfi ní sípẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn olódodo àwọn náà ní sípẹ̀ àwọn ṣùhádà àwọn náà ní àwọn ẹnìrè náà ní ọlọ́run ọba tún lè ṣe àjùlọ fẹ́ni tó bá wù sánibí bá wá sípẹ̀ tí àwọn yẹn máa jáde nínú iná báyìí dá mọ̀ tẹ́rọ̀kú nígbà wọn ti jóná tẹ́tẹ́lẹ̀ wọ́n tọ́rọ́ fáhánà tí wọ́n ti di ṣàkó wọ́n ti dèédú wọ́n ti dèédú ẹ̀rí àwọn àhàdíf tó wá lórí eléyìí náà kẹrin ni ẹrin ni tó sì jáwọn àdéhùn tó lálàáfíà dáadáa wọn á ti déédú ọ wà nù àdéhùn yìí pé àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn àwọn aláṣìṣe yẹn wọn á ti jóná wọn á ti déédú tani bá wá sí pẹ̀ wọn tí wọ́n bá jáde kò sí ohun tó fà sí yẹn ju pé tàwíìdù ń bẹ lára wọn lọ nítorí pé tó bá dijọ́ yẹn ọlọ́wọ́n pàṣẹ pé gbogbo ẹni tó bá nípa gbólóhùn lá ilaha illallah tí wọ́n jáde nù náà irú àṣìṣe yòówù tó ń tọ̀ wọn ọba àti síkọ̀ tá a fẹ́ bọ lẹ́rù ẹ̀ wọ́n á jáde nù náà ẹ mà bíi kí wọ́n ní kí yẹn sáré lọ lo bíi ọdún mẹ́wàá péré kọ́ sáré lọ lo lẹ́wọ̀n ẹ̀ pé kọ́ sáré kó tètè sáré lọ lo bíi ọdún mẹ́wàá péré wọ́n wá jáde nínú náà lẹ́yìn ìgbà wọn ti dé dú wọn ò wá ní gbára dúdú yẹn wà lùjẹ́nà wọ́n á mú ọ lọ sí nahrul haya haya. wọn á wọn lọ síbẹ̀ ńbẹ̀ ni wọ́n ti wẹ wọn wọn wá fẹ́ máa jáde gẹgẹ bíi bíi kóró àgbàdo èyí tí àgbàrá gbé lọ síbi rọ̀tìrọ̀tì rọ̀tìrọ̀tì lẹ̀ tí wọ́n máa jáde fọ hẹ́ẹ́ tí wọ́n tọrọ máa yọ yẹn المسألة الخامسة عشرة والإيمان بالصراط على جهنم يأخذ الصراط من شاء الله ويجز من شاء الله ويسقط في جهنم من شاء الله ولهم أنوار على قدر إيمانه أتمنى نقبل على يكيدون نيان wípé afárá tìrátì mẹ́wọ̀ ọ wà nù hadithi wípé afárá tìrátì Eh, afárá lọ́dọ̀ tiwa odò ní máa ń bẹ ń sálẹ̀ ṣùgbọ́n òun iná lọ́ máa wà ń sálẹ̀. ṣìrọ̀ tún jí sírò owó mọ́jà alà nẹ́rì límọ̀nì àmọ̀ ọ̀kà mi múrṣìdí dọ́là wọ̀mí ń ṣe ọ̀kà mi àlèmí dọ́là ọ̀kọ́ kọ́tìkú kọ́tìdọ́mà. afárá tirasi iná ni ó wà nísàlẹ̀ rẹ̀. ọwọ́ hadith wípé ó ti rin ju gàgà àrùn lọ ó sì mú ju ẹnu dà lọ oríṣi ìṣesí làwọn èèyàn fi kọjá lórí ẹ ẹlòmí ọkọjá bí afẹ́fẹ́ ẹlòmí ọgẹsì kọjá ẹlòmí ọkọjá bí ẹyẹ ẹlòmí yọra kóró kọjá mbẹ ẹlòmí títí ń kọjá lọ báyìí yọjà sínú náà àwọn kan kàlálíbù yẹn òun náà ni mo dáa lè pè ní bí ẹ̀mú ewé tí bá ti lọ báyìí wọn kàn fi kọ sínú náà ni mo rò pé sẹ náà náà ló ṣe tẹ́lẹ̀ Ọlọ́run kò ṣe léyìn náà rọrùn fún wa a lè kọjá fẹ rọrùn afáàní ẹlòmíín bẹ́ẹ̀ bí pápá aráàlú yóò mú mọ́lẹ̀ tó bá ẹ̀wọ̀n bí ọ̀daràn ni tọ́wá yọjú sáwọn agbófinró ọlọ́run wa gbọ́rọ̀ èèyàn ni wọ́n bá ní kí lẹ ti pé kọ́ iná alàgbà àkíyèsí kínní ẹ kínní wọ́n bá níbẹ̀ ni ah ẹ jókòó mi báyìí náà wọ́n fẹ́ sáré wọ àwọn fáìlì kan wọ́n bá dé wọ́n bá dé ah ìwọ kí á ti wọ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ ẹ̀yin dáfara sẹ̀rọ̀tù àṣẹrọ̀tù máa mu ẹni tọ́lọ̀ ń bá fẹ́ àṣẹrọ̀tù ni ó mú mọ́lẹ̀ ẹlòmíì dẹ̀ máa rí kọjá mẹ́ ẹlòmíì المسألة السادسة عشرة والإيمان بالأنبياء والملائكة nínú ìgbàgbọ́ ata gbọ́dọ̀ ní àlàyé kẹrìndínlógún a gbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn ànábì ọlọ́run a gbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn màláíkà ọlọ́run ẹ̀rí ọlọ́run ọba àlejò ọlọ́sọ wípé amana rasul àwọn ẹni tá à ń kọ́ sí ni à ń kọ́ sí ànábì ànábì nígbàgbọ́ bima unzila látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ wálé mọ́mínú ìyá wọn sáadé àwọn náà nígbàgbọ́ kúlò ní amúnibìlá ìkọ̀ọ̀kan náà àwọn sábẹ́ yẹn náà gbàgbọ́ nípa ọlọ́run ọba wọ́n gbàgbọ́ nípa àwọn màláíkà wọ́n gbàgbọ́ nípa síra wọ́n gbàgbọ́ nípa àwọn òjíṣẹ́ lánàá fárí kò bẹ́ẹ̀ ní àhàdín ní rúkúlẹ̀ ẹ́ àní fi yàtọ̀ sáàrin kẹ̀kẹ́ náà àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n lẹ́ẹ̀kẹ́ náà dá nígbàgbọ́ sáwọn ànẹ́bí ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run yìí kò túmọ̀ yìí kọ́ pa súnà nẹ́bí ti ọ máa sọ pé súnà nẹ́bí kan lọ ń tẹ̀lé tó ti lọ ṣáájú rẹ o. àfi mọ́sí aláwa lọ́dọ̀ àwọn àfọ́ oní òṣùlù pé sẹ́rẹ̀ òun mọ́kàn bílánà alùpùpù àṣẹrẹ̀ ọ̀nà. ṣíṣẹ̀rí àwọn ẹni tó ṣáájú wa ṣíṣẹ̀rí àwa ni. òfin ẹ̀sìn tiwa náà ni nígbà tá a bá rí ohun tó ta kó nínú ohun tá nẹ́bí mu wa. túmọ̀ kò ní máa jófin ẹ̀sìn wa tá a bá ti rí ohun tá nẹ́bí mu wa tó ta kó tọ́lọ́n sọ wípé likullin ja'alna minkum shir'atan wa minhaja ìkọ̀ọ̀kan nínú yín náà la fún ní shir'atan ẹ́ òfin wa minhaja àti slabọ́ọ̀sì tí ó máa tẹ̀lé nínú àyà mi ọlọ́run sọ pé thumma ja'alnaka ala shari'atin min al-amr lẹ́yìn náà wá gbé ìranẹ́bì kalẹ̀ sórí ìlànà òfin kan òfin ẹ̀sìn kan nínú àlámọ̀rí ẹ̀sìn afúwọ̀ náà lófin ọ̀tọ̀. ẹ wò nù ìlànà àwọn anẹ́bì tọ́lọ̀ arí nù wọn tó ti fi ọ̀rọ̀ wọn a máa fi sílọ̀ ìpè ní sọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀ wọn a máa gbà ìjà àwẹ̀ ọ̀rọ̀ wa mẹ́sìn wá bí kò sí mbẹ wọn gbogbo fún wa israẹli tó dúró sórùn tó lóun ò ní sọ̀rọ̀ ọ bá parí obìnrin ìwọ tó bá tẹ̀lé lánàá àwọn ànábì tọ́lọ yóò já sí kó ṣe déédéé ohun tí a ní sọ̀sọ́lá tó mu wa kọ́lọ́wọ́n ọba àlekẹ́ lákọ́sánú. lẹ́ẹ̀kan náà a gbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn ànábì yìí lápapọ̀ á dẹ̀ nígbàgbọ́ sí wọn ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà làwọn màláíkà á gbà wọn gbọ́ lápapọ̀ á gbà wọn gbọ́ ní kọ̀ọ̀kan pẹ̀lú tọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlá tó gbé وأنهما مخلوقتان الجنة في السماء السابع وسقفها العرش والنار تحت الأرض والسابعة السفلى وهما مخلوقتان قد علم الله تعالى عدد آل الجنة ومن يدخلها وعدد آل النار ومن يدخلها لا تفنيان أبدا بقاؤهما مع بقاء الله أبد الآبدين ودار الدائرين. nínú gbàgbọ́ àtàgbọ́dọ̀ ni àlàyé kẹtàdínlógún a gbọ́dọ̀ nígbàgbọ́ pé àlùjẹ́nà òdodo ni iná òdodo ni àti fún àlùjẹ́nà àti iná yìí ọlọ́run ti dáa àlùjẹ́nà wà ní sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀keje ajá rẹ̀ alẹ́ ara sí ọlọ́run ọba ni iná ọ wà ní sàlẹ̀sàlẹ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀keje àti fún àlùjẹ́nà àti iná yìí màkúló kọ̀tánì ń tá ti dá ni. ọlọ́run ọba dẹ̀ ti mọ nǹka àwọn ẹni tí ó wà lùjẹ́nà ó sì ti mọ nǹka àwọn ẹni tí ó wọ̀ náà àti àti náà ilé méjèèjì ò ní tán láéláé àlùjẹ́nà àti nígbà tí ọlọ́run ọba ń láéláé ní gbogbo ògbà bá ti ń bẹ̀ làlùjẹ́nà àti náà yọ máa ni o ní ọmọ na ọlọ́run dákun ṣe wá lẹ́nu tó nígbàgbọ́ yìí ẹ̀yìn àbùkù yọ máa da tó àyè pé ń da a tún máa tẹ̀síwájú níbi dáadáa. المسألة الثامنة عشرة وآدم عليه السلام كان في الجنة الباقية المعلوقة فأخرج منها بعد ما عصى الله عز وجل طب عطم بدك بعيك آدم عليه السلام على هيك يجيلوك أو على الجنة تصيكم طلعون داين Ọlọ́run wa mú jáde lálùjẹ́nà yẹn nígbà tó yà kọ́ Ọlọ́run. ma wùlẹ̀ sọ pé ọmọ àlọ́ darẹ̀ ẹ láàmú wípé wọ́n ní wọ́n máa sùn mọ́ wọ́n lọ mọ̀ èyí tó ń ọlọ́run ni wọ́n máa jẹ kí yí lọ́lọ́run pé fún wa ó sì lọ jẹ kí. mọ́kọ́ wa kóra rẹ sí wàhálà pé wọ́n ní wọ́n máa ìyàwó rẹ̀ ńbẹ̀. àràwọ̀ láàmú àlọ́ dá lálùjẹ́ náà bá ìbóbìnrin náà lọ́wọ́ á sì máa tó nípa bí a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ádámù aleyhi sẹlẹm kánà lè jẹnà tìlùbà àkẹyà tó màkìlókọ àlùjẹnà tó sẹkùn tá a dá yẹn náà ńbẹ lọ́wọ́ à ń jèlò èèyàn àwọn ní bẹ ńlẹ kẹ ń bẹ láàyè kẹ ń sì ẹdẹrẹdẹ ọ̀rọ̀ ni o Ọlọ́run wa padà mú jáde lálùjẹnà yìí nígbà tó yapa ọlọ́run ní má di díẹ̀. المسألة التاسعة عشرة والإيمان بالمسيح دجال أفضل نقول بقى نكمل مسيح دجال اليوم يوم أنا كيعيش ẹni tó gbogbo àlá máa ń sọ fún wa yìí pé ànábì ní tọ́ba dé yóò ọjọ́ láyé ọjọ́ kan dàbí ọdún kan ọjọ́ kí ó dàbí oṣù kan ọjọ́ kan máa dàbí ọ̀sẹ̀ àwọn sàbí mọ̀ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ subhanahu wa ta'ala gbogbo gbogbo ayé ọwọ́ ọlọ́run lọ́wọ́ ara ló lè dá láyé àmọ́ yẹ fàlù àwọn mi àlùn àlèbí ọlọ́run nípa àwọn ọba ṣe ọlọ́run ló lè bìyàn pé èsì ìwọ́díwọ́dí báyìí àwọn sábẹ́ mọ̀ kọ́láwọn lè ṣe wọ́n dẹ̀ bí ànẹ́bí léèrè wípé ọ̀dà bò láti máa kírun gbà yẹn ànẹ́bí ni ajá wípé ẹ máa wá ago ẹ máa wá àsìkò ẹ máa ẹ máa sọ àsìkò fi kírun nígbà tó bàbá ti dì bẹ́ẹ̀ nìyẹn tó mọ sí ìdájá nígbà tó jẹ́ o bá sí rọ̀ tí gbogbo ẹ tutù yóò ní kí gbogbo ọgbẹ gbogbo ọgbẹ yóò ká lùjẹ́nà yóò kọ́ ná ṣùgbọ́n bí tó bá pè níná òun là lùjẹ́nà bí tó bá pè lálùjẹ́nà òun níná àwọn èèyàn ó fìtí ná pẹ̀lú ẹ̀kọ́ pọ̀ jù gan kó tó di pé alimahdi alimami mahdi kó tó di pé yóò dé àti kó tó di pé anabi ayinsa alayhi salam kó tó di pé yóò sọ̀kalẹ̀ àwa gbọ́dọ̀ nígbàgbọ́ alimusalatul ishirun. ينزل فيقتل ويقتل دجال وتزوج ويصلي خلف القائم من آل محمد صلى الله عليه وسلم ويموت ويدفنه المسلمون. tọ́ a gbọ́dọ̀ nígbàgbọ́ yìí pé nígbà tí masihu dajjal yìí tó bá wáyé nínú àwọn ogójì ọjọ́ rẹ̀ tí ó lò yẹn yóò ṣe kóńgẹ́ alimami mahadi yóò padà wá kánàbì ti ṣàlàyé pé alimami mahadi yìí nínú mọ̀lẹ́bí ànábì ni ó ti wá ní mọ̀lẹ́bí ànábì ni ó ti wá gẹ́gẹ́ mẹ́rìndà gulam ahmed eléyìí ni ẹsẹ̀ màdí o ẹsẹ̀ màdí kẹ̀kán ọmọ ọmọ india lòun ọmọ jẹzira ti la nẹbi sallallahu alaihi wasallam sọpọ àpọmọra wọn lẹ́yìn náà ni wípé bàbá rẹ̀ yìí ṣe abdullah gẹ́gẹ́ bá nẹbi ṣe ṣàlàyé tí ẹ mẹ́rìndàgùlà ahmed tọ́ba lòun jẹ́ ahmed baba rẹ̀ sàdùlà wọ́n ti fẹ́ẹ́lì mẹ́ dẹ̀ tún wá ní ọ̀wá ní jẹ̀zíra ọ̀yẹ̀kẹ́lẹ́ mahdiyan ẹ ahmed afa àwọn amadiya kìí mahdi tá à o wọ́n kàn ń parọ́ sápò ara wọn ni o òun lọ́ba ń táwọn kan pé àwọn ń bá Jamiu Muhammadu Jamiu Yusuf abikilo pé parẹ́ ọkùnrin tó ya wèrè sí Agége níjọ́ kan báyìí ń sọ wípé òun gẹ́gẹ́ làwọn ẹbí mọ́mọ́ ti ń ka báíbù ti ń ka kùránì ti ń fi Yorùbá pè wò wọ́n dàbí pé wọ́n ní wọ́n ti gbé sẹ́wọ̀n tó ẹ́ wọ́n tún ti padà jáde wọ́n ti jáde. gbogbo àwọn ẹni tó fẹ́ máa balẹ̀ jẹ́ bí irú rẹ̀ bẹ́ẹ̀ ni àti dáa náà ní ní wá mí báyìí ọlọ́run dákun bá rọrùn fún ọ ìmọ̀ tí wọn bá ti túbà ọlọ́run dákun bá ti pa rẹ ni nítorí wọn yẹn láàmú ó sì máa dà yẹn lọ́nà. a gbọ́dọ̀ nígbàgbọ́ ẹnì lọ yẹn ọ̀rọ̀ ló ń tọ̀ sọ. lọ bá wọn sọ pé òun èyí sọ àdéhìsì kan kì í ṣe méjì àdéhìsì kárín láwọn àdéhìsì ọlọ́láàfíà abalọ ká lọ wá àwọn tíra tí wọn kọ tó jẹ àwọn sàhíhù rẹ sàhíhù àṣíráàtì sáà ká lọ wá àwọn tíra yẹn kan a kàn níbẹ̀ tí wọ́n sọ fún wa yìí pé nínú kẹta gbọ́dọ̀ gbà ẹbí sì sọ ọdẹ wa ó sì ń jẹ alámú ọjà mi kan nínú àmì ìjà òun náà ní kó fún wa nílò pé isa sì máa máa sọ̀kalẹ̀ tó rókè lọ́lọ́ tẹ́lẹ̀ bẹ́rọ̀ fáàró ìlẹ́yìn mọ́ kọ́tàlúhù wa mọ́ sọ́làbúhù wa láàkín ṣùgbìn aláhùn. wọn ò pa wọn ò ṣe kí ni wọn ò ṣe ní alóore ṣùgbọ́n wọ́n dàrú mọ́ wọn lọ́wọ́. ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n pa tí wọ́n lérò pé ayíṣà ni mùsùlùmí ò gbọ́dọ̀ nígbàgbọ́ gẹ́gẹ́ bí koran ti sàlàyé àgbọ̀dọ̀ gbà pé ayíṣà kú ọlọ́run gbé e lọ sókè ni. a wá rí i pé gbogbo àwọn àhàdìs yẹn náà yẹn zílò yín sá níwí yọ sọ̀kalẹ̀ nítorí pé sẹ́mi náà ló ti wà látijọ́ yìí. àwa gbọ́dọ̀ nígbàgbọ́ sí ìsọkúsọ ní ká sọ pé kò ní padà yọ padà ọkàn ìjà sí pé tó bá padà iṣẹ́ tí ó ṣe súnà ti ṣàlàyé ẹ̀ fún wa òun là fáyé náà dọ́gbọ́n wí mí báyìí. ibi agbọ́dọ̀ nígbàgbọ́ pé yín sá máa sọ̀kalẹ̀ aleyhi salam tó bá sọ̀kalẹ̀ yọ padà jẹ́ yọ pa níbi kan kódà hadith tún ṣàlàyé bí wọ́n pa á sí. ìbàdí ló dìm ìdámọ́sọ̀s. bàbí ló dìm ńbẹ̀ ni wọ́n pa á sí. ìjọba padà déyàn. ó dà yín sá yẹn tẹ́sán wẹ̀ yóò fẹ́ bìyìn torí kéè ló bìyìn dé lọ tẹ́lẹ̀. yóò sì tún kírun lẹ́yìn ẹni tọ́jẹ́ lè mọ́ mú nínú àwọn ọmọlẹ́bí àti sọ̀tẹ́lá ẹni tá mọ́ mọ́ ẹ̀ yóò kírun lẹ́yìn rẹ̀ yóò rún àgbélébù yọ pẹ̀lẹ́dẹ̀ àwọn sẹ́dí ọ̀wá ṣe nìyẹn yóò wá kù àwọn mùsùlùmí ni wọ́n wá bò láti rí a gbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ kéèyàn sọ pé wọn ò gbàgbọ́ nǹkan tó tóbi lèèyàn ń takò àti bọ́lá òun sọ náà Al-Qur'ani pé wa innahu la'alamun lis-sa'ah ipe ẹyin sáyẹn o alamun lis àmì pálíkì àmọ́ ń tóni tọ́ba ti dé ọkẹ yìí fẹ́ yín sá ń bọ̀ nínú kẹta gbọ́dọ̀ nígbàgbọ́ ń parẹ́ ni ẹ̀rí gbogbo àwọn eléyìí pátá àwọn àbá bọ̀ wípé akọ́lẹ̀ rẹ̀ ọlálàáfíà dáadáa ẹ̀ àgàgà tó bá lè lọ ibi tafsiri Ibn Kathir ẹ̀ àákàn níbẹ̀ níbi tafsiri àyà one fifty nine ibi tọ́lọ̀ sọ pé wọ́n kọ́ta lóhùn yẹn náà ni wọ́n sọ́lá bóhùn walakin shubbiha a rí àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bò ní ẹ̀yìn sáfì máa máa sọ̀kalẹ̀ a kàn níbẹ̀. alimasalatu alihadi atawale ẹ̀ṣirun. wàlí ìmánu bí anàlì ìmánu kọ́ọ̀lù wà amalu wà níyàtú wà ìṣọ́ọ̀bà yazidu wà yankus yazidu masha allah wà yankus àtàlà yabọ̀kọ mínú ṣẹ́yìn. àlàyé kọkànléní ogún alimami barbahari rahimahullah ta'ala a nígbàgbọ́ wípé ìgbàgbọ́ gẹ́gẹ́ alára ọ̀rọ̀ ni iṣẹ́ ni àníyàn ni àti kí nǹkan yẹn tó kọ̀rẹ́ kó ṣe déédéé ẹni pé kọ́pá súnà mu ìgbàgbọ́ nìyẹn. ìgbàgbọ́ tá a wí yèzídù bí tọ́ a yóò máa lé sí pẹ̀lú tẹ̀lé ọlọ́run wọ́n yẹn kó sóbi máa súyà ìgbàgbọ́ dẹ̀ máa máa dínkù pẹ̀lú kíni o pẹ̀lú yàtọ̀ ọlọ́run yèzídù máa ṣá Allah ọlọ́run wọn máa lé sí ohun tọ́lọ́run bá fẹ́ fi lé sí lára èèyàn nù gbàgbọ́ bákan náà yóò sì tún máa dínkù débi kíkò ní padà kún kankan lára èèyàn kárí gbọ́dọ̀ sọ́ra fẹ́sẹ̀ o bọ́rọ̀ ẹsẹ̀ sì rí nìyẹn tí èèyàn bá ti ṣe díẹ̀ díẹ̀ lọ́kàn èèyàn máa dúdú yóò àpàdà dúdú pátá dúdú kí wọ́n á níwọ̀nú ẹ̀mí eléyàn ni wọ́n ń pè ní ra'an ìwà burúkú bá ń wù yẹn lọ padà fara ẹnu fún wọn díẹ̀ díẹ̀ lẹsẹ yẹn ń ba tí wọn jẹ wẹrẹ wẹrẹ ẹ máa wọ àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọn bá bẹ̀rẹ̀ kéékèèké ni wọn máa ṣe ẹni padà ya lágbèrè lọ́jọ́ iwájú yọ bẹ̀rẹ̀ ń bí kọ máa lọ fún bí lásán ni máa lọ fún bí lásán ẹ mọ̀ pé lè ní òtí pọ kódà àtọ́ba yẹ pé bí wọ́n ti ń lo sẹ̀rí àlásẹ́ wọ́n máa ṣe tààrírù fún ni torí àlè máa ṣí tíra báyìí ká lọ pé ẹni wọn bá fún bí lásán kíní báyìí ní ìjìyà rẹ rọ ẹni tó adájọ jẹ́ adájọ́ ẹ̀sìn sọ́jà alámòjútó àlámọ̀rí ẹ̀sìn òun ni ó wòye yìí eléyìí ti ń lásán padà ya yọ padà ya kàtàngírì tó ya ọ̀dà ń tá àṣẹ fún ni nǹkan báyìí ń ara mi yọ jagbọn kó lówó ọ̀nà wa padà dẹni tí nínú kíni nínú àgbèrè lórí àwọn pé ẹsẹ̀ yìí tí yẹn bá ti ń lọ díẹ̀ díẹ̀ gbogbo ẹ̀ ní yẹn máa padà dúdú mi ẹni yẹn ni wọ́n ń ra dáadáa kẹ́kẹ́ òní wọnú ẹ̀ mọ́ kò sí nǹkan tí ó wọnú ìbàjẹ́ lásán ní òkun tó ti máa gbógun èèyàn wá ní ní ìkórira nǹkan tí ọ̀dà yẹn kò tiẹ̀ ní sí yẹn náà yẹn máa náà ní dáadáa kódà tó bá ń ìdá táwọn yẹn bá ń báyìí kí ló wá lè lé هكذا المعصية تكبر الصلاة المسألة الثانية والعشرون على هيك يجللوه وخير هذه الأمة بعد وفاة النبي يا أبو بكر ثم عمر ثم عثمان وأكد روي لنا عن ابن عمر قال كنا نقول رسول الله صلى الله عليه وسلم بين أظهرنا إن خير الناس بعد رسول الله صلى الله عليه وسلم أبو بكر وعمر وعثمان ويسمع بذلك النبي صلى الله عليه وسلم فلا ينكر nínú ohun tá a gbọ́dọ̀ gbà níbi àlàyé kejìlélógún yìí òun náà ni pé ẹni tó fi ń lóore jù nínú àlè ọmọ yìí lẹ́yìn ìgbà táwọn ẹbí jáde láyé tán òun làwọn bá kiri ọ kì í sàfọdọ yín o ọba kiri ni o àbá bá àfààní bá ti ń já ọba kiri kẹsàn-án lẹ́yìn gẹ̀rẹ́ lẹ́yìn ìgbà kiri ni Umar lẹ́yìn ìgbà ní Usman mẹ́tẹ̀ẹ̀ta ti sọ̀tẹ̀ wọn bí wọ́n ti gbẹ̀gbà wa rẹ̀ látọ̀dọ̀ Abdullahi ibn ó ní Ọlọ́run wà láyé ń bẹ láàrin báyìí ìwọ̀n tá a sì máa ń sọ lóore jù nínú àwọn èèyàn lẹ́yìn kádẹ̀ má gbàgbé wípé súnà nínú mẹ́ta tí wọ́n ló pín sí a máa ń rí súnà tún qawliyya òun lọ́wọ́ àníkò kẹ́ni nítorí ìbá sọ pé ẹ ṣe báyìí ìyẹn gbọ́dọ̀ máa yúrẹ́ o láàfin sọ fẹ́ni tó ṣàgbọ̀ndàgbọ̀n obìnrin ẹ ṣe báyìí lànà ìbèfì wì wal amru lil wujub lọ́dọ̀ àwọn afọ́ ní òṣù ẹ ṣe báyìí kì í fi pánẹ́bí kan ṣùgbọ́n lẹ̀ lásán làwọn èèyàn wò wọ́n á sọ pé ńgbà pánẹ́bí sam èmi náà máa ṣe kí ni ọ ẹ̀yin máa fi ilẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ ṣe báyìí lówí ẹ wọ́n fẹ́rọ lẹ́hà tó ṣáwárí bá bí àṣẹ bí àṣẹ ní sàǹtì òjíṣẹ́ ọlọ́run ọba níbi ọ̀rọ̀ àgẹ̀túnbọ̀ mu àfihàn lọ́lẹ̀ ẹ ṣe báyìí ni wí àṣẹ ni wọ̀lẹ̀ amúrú lọ́dọ̀ àwọn afọ́ ní òṣòlì lílo òjò sọ pé dandan ní nǹkan yẹn. ìwọ́n tó wà ní kòkè nínú súnnà ọ̀nà ni àsúnnẹ́tùl kọ̀wọ́líyà ẹ̀hún tó fẹ́ náà nẹ́ẹ̀mí jáde pé ẹ ṣe ẹ má ṣe òun lọ́wọ́ àlókè. ipò kejì tó tẹ̀lé òun náà ni as-sunnatul fi'liyya mo tún ti ọlọ́wọ́n ọba ṣe kákọ́sì rẹ̀ níbi èyí táwọn afọ ọba sàlàyé fún ayé fóun nìkan lónìí. nínú èyí táwọn ẹbí nìkan dání òun náà ni kíyàwó ju mẹ́rin lọ ànẹ́bí nìkan lónìí. ọ̀kan gbogbo àlè ń yìí lọ́wọ́ kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ o. nínú èyí táwọn ẹbí dání nípa ọ̀rọ̀ àwọn obìnrin bákan náà anabi nìkan lọ da ni ó lè má fi ọrùn bówó lè lọ pẹ́sẹ́ wọn ni mo sùn lọ́dọ̀ lánàá ọ̀dọ̀ àzọ ọ̀tẹ ní bọ̀ báyìí ń sìn ọ̀dọ̀ eléyìí ní lọ. nígbà táwọn bẹ̀rẹ̀ sí ṣe bẹ́ẹ̀ lójú ayé àwọn ìyá ya nígbà tó fi wà láyé ńgbà yẹn ìyá ìṣá sí anabi ṣe yọ pé mo ẹni tí ń gbé síwájú ẹni tí ń tún gbé ni báyà ti tó rí jì wọ́n tó òye

mina lè báwòlù ara ẹni tó ń bùtọ̀ rẹ̀ alẹ́ ẹni tó lẹ́jẹ̀ rẹ̀ ẹ̀rí tí wọ́n yára lọ́kẹ́ ẹ̀rí àwọn ọmọ àwọn ṣé wù pọ́n lè lù náà ni wà ń funfun báyìí ẹ̀ sì ń jẹ́ kíkùn yẹn máa pò mọ́yé pẹ̀ báyẹ̀ kẹ́ ẹ ni sallallahu alaihi wasallam àfáà yìí hàn ní o tọ́ba ṣe mi wọ̀ ọ́ nìyí ìsìnkú rẹ̀ òjijì ọlọ́run ọba rí wọn lórí bẹ́ẹ̀ fọ́dẹ̀ àkọ́rọ̀ wọn lórí ẹ̀ ìtọ̀ oògùn gbogbo àwọn fàtọ̀ láti ẹ̀ wọn ò ní jẹ́ ọlọ́ báyìí wọ́n tẹ́wọ́ gbà ni afáàrẹ òní o alòpẹ̀ fẹ́ sàlùwàlá ẹ máa mú mi nì sí ibà tuntun àìrọ̀. asúnẹ́tòlè fẹ̀yìnlíyà súnẹ́ iṣẹ́ tó jù sí ọlọ́run bá ṣe tọ́já sí fàárí ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àfa lójé yẹn ipò òun nìkan lónìí lẹ́yìn náà ni asúnẹ́tò tẹ̀kẹ̀rẹ̀ríyà òun ni ohun tí wọ́n ṣe àbí ohun tí wọ́n sọ lójú ẹ̀ tí ọ̀sọ̀ sí anabi dẹ̀ ní sallallahu alayhi wa sallam láàyò kẹrù sharra wọn ò lè máa ṣe bí báyìí ká níbi ẹlòmí ọ̀pá yà àwọn alágbára pé tábà wá ní kíní yọ ọ̀dà táà ní kábùkù báyìí ànábì ìwé lè ní tí ọba ti dakọ̀ da náà ní tọ́ba da ọ̀dà náà ní. nínú súnmẹ́ tẹ̀kẹ̀ríyà tí wọ́n ń ṣe lójú ẹ̀ tí ọ̀tá kò òun ni pé wọ́n máa sọ níṣojú àlùkùsọ láyé pé ẹni olóore ju inú gbogbo yẹn lẹ́yìn òjíṣẹ́ ọlọ́wọ́ abákiri ni lẹ́yìn náà ni Umar lẹ́yìn náà ni Usman ànábì dẹ́ máa ń gbọ́ kì í sàtàkù rẹ̀. ثم أفضل الناس بعد أولئك علي وطلحة والزبير والسعد بن أبي وقاص والسعيد بن الزيد وعبد الرحمن بن عوف وأبو عبيدة بن عامر بن جراح وكلهم يسلق للخلافة لين بيان توتو على الله جل يا عمر تاكاي أبي لين عمر تاكاي ون علي بن أبي طالب أبي طلحة أبي الزبير سعيد بن أبي وقاص أبي سعد بن أبي وقاص سعيد بن زيد أبي عبد الرحمن بن عوف Abu Ubaida ibn Amir ibn Jarrah gbogbo wọn pátá ni wọ́n lẹ́tọ̀ọ́ àti di olórí mùsùlùmí tí wọ́n bá sì jó lórí wọ́n ó ṣe dáadáa wọ́n sì tọ́tí wọ́n sì dáa kí wọ́n jó lórí. ọ̀yà. ثم أفضل الناس بعد أولى أصحاب رسول الله صلى الله عليه وسلم القرن الأول الذي بعث فيهم المهاجرون الأولون والأنصار وأمن صلى الكبلتين ثم أفضل الناس بعد أولى من صيب رسول الله من رسول الله صلى الله عليه وسلم يوم أو شهر أو سنة أو أقل من ذلك أو أقل من ذلك أكثر نترحم عليهم ونذكر فضلهم ونكف عن زللهم ولا نذكر أحدا منه إلا بالخير لقول رسول الله صلى الله عليه وسلم إذا ذكر أصحابي فأمسكوا وقال سفيان بن عيينة من نطق من نطق في أصحاب رسول رسول الله صلى الله عليه وسلم بكلمة فهو صاحب صاحب أوا lẹ́yìn náà ẹni tó tó alọ́lá jù nínú àwọn yẹn lẹ́yìn àwọn ẹni tá a kà bíi mẹ́wàá yìí òun ni àwọn ọgọ́rùn-ún ọdún alákọ̀ọ́kọ́ àwọn ẹni tó ṣe wípé inú ẹ̀ ni ọlọ́run ti gbé ànábì dìde àwọn ẹni tá a gbà lérò náà làwọn tó ṣe jẹ́ra ní mọ́kíà lọ sí Màdínà àwọn ẹni àkọ́kọ́ àti àwọn ànsọ́ọ̀rù tó wà ní Màdínà àwọn yẹn gan ni wọn kírun sí kíbla méjì Wọn kọjú da kódò wọ́n tún kọjú da kàába wọ́n lọ́lá torí wọ́n ti pẹ́ ń bí ẹ̀sìn nìyẹn lẹ́yìn ìgbà yẹn àwọn tó tún lọ́lá tẹ̀lé wọn lẹ́ni ọba tún bójì sí ọlọ́run ọba rẹ kọba àjẹjọ́ kan péré kọba àjọsùn kan kọba àjọdún kan kódà kọ́má tójọ́ kan ọba àti pọ̀jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn pátá a gbọ́dọ̀ máa tọrọ ọ̀kẹ́ fún wọn a sì máa sọ ọlá wọn ohun tó bá jẹ́ kùndìẹ̀kùndìẹ̀ wọn àní ní sọ ọ́ àní sọ ọ ẹ mọ hekimọ tó wà ní eléyìí òun náà ni pé àwọn ẹni yìí ọlọ́wọ́n ọba àlekè ọlá ti forí jì wọ́n àtún gbọ́dọ̀ máa sọ àìda ẹni tọ́lọ́wọ́n bá ti forí jì wọ́n. bí ìpín yẹn tún sọ fọlọ́wọ́n ọbẹ̀ yẹn tún ra ẹlẹ́sìn pé lágbájá báyìí tọ́ màá ló forí jì má má gbà pé nǹkan báyìí kò sí. kódà láàrin ara wa náà táwa náà jẹ́ mùsùlùmí lẹ́nìkan bá lọ tó sì láwọn àṣìṣe ìtàn sórí dáadáa àgbọ̀dọ̀ máa sọ àìdá ń parí kódà wà nù hadith ìpè láti sọ́gbẹ̀lẹ̀ àmúwá ẹ má bu àwọn òkú fa innahum qad afdha ila ma qaddamu nítorí pé àwọn òkú tẹ sọ fẹ́ fẹ́ máa bú yẹn wọ́n ti lọ bá àwọn tí wọ́n ṣe iṣẹ́ dáadáa la mọ̀ mọ̀ tí wọ́n fi lọ ọwọ́ adúfẹ́ máa sọ ń pa rẹ̀ lọ bá àwọn tí ó ṣe ẹ̀yìn ká tọrọ àforíjì fún kádẹ̀ wá kẹfù àní ṣàìdá wọn àdẹ̀ní dárúkọ ẹnìkan kan wọn illa bil khair àfi pẹ̀lú rere nítorí ọ̀rọ̀ tó jíjẹ ọlọ́run bá sọ yìí pé tí wọ́n bẹ dápọ̀ àwọn sàábẹ̀ mi fa amsi kú ẹkẹnu yìí ro má sọ̀sọ̀ kù sọ̀ má wíwì kú wíwò afáwà Sufyanu Thawri rahimahullah Sufyanu bin Uyayna ó ní ẹni ọbẹ̀ sọ nípa àwọn sàábẹ̀ òjíṣẹ́ ọlọ́run gbólóhùn kẹtí ọ̀dà ọwọ́ sọ ibùháwà onífẹ̀ẹ́nu ló ń tọ̀ wọ́n. المسألة الثالثة والعشرون والسمع والطاعة للأئمة فيما يحب الله ويرضى ومن ولي الخلافة بإجماع الناس عليه وارضاهم به وهو أمير المؤمنين ولا يحل لأحد أن يبيت ليلة ولا يرى أن عليه إماما بر كان أو فاجر والحج والقصد مع إمام ماجد والصلاة الجمعة خلفهم جائزة ويصلي بعد بعد ست ركعات يفصل يفصل بين كل ركعتين هكذا قال أحمد بن حنبل على هيك يتعلمي ogun oni wasamu wato alil a'imma ká máa gbọ́rọ̀ sáláṣẹ lẹ́nu ká dẹ̀ máa tẹ̀lé wọn níbi dáadáa níbi wọn tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí ká tẹ̀lé wọn. ẹni tó bá di olórí di ìjùmọ̀ iná ti àlè pẹ̀lú pẹ́ẹ́nu àwọn èèyàn kò pé tòun láláṣẹ wọn dẹ̀ yọ́nú sí ọwọ́ amirul mu'minin aláṣẹ gbogbo mùmíní nìyẹn kọ̀wá tọ́fẹ́ nìkan kan mọ́ kó sùn lóru kan kọ́ máa rí ẹni yẹn sáṣáájú rẹ̀ kó tiẹ̀ sọ pé wọ́n láṣáájú ọba àjẹni eré láṣáájú yẹn ọ̀jẹ̀ ni ọ àbí kò kí nítorí pé hajj àtógún mọ́ọ̀dì máàlì imam lábẹ́ aṣáájú láti máa ṣe méjèèjì olùdarí lọ́gbọ́dọ̀ máa mójútó wọ̀sọ̀lá tó lè jùmọ̀ khalfahum jaiza ẹni tó jẹ́ aṣáájú tó jẹ́ olùdarí ká kírun ojúmọ́ lẹ́yìn ìwọ̀n irun tó ṣẹ̀tọ́ ni. àfáà sọ pé irun rákà mẹ́fà ṣùgbọ́n rákà mẹ́rin ló gbajúmọ̀ yẹn lẹ́yìn ìjùmọ̀ èyí pé èèyàn máa kí ní rákà méjì méjì gẹ́gẹ́ bí Imam Ahmed bó ṣe sọ rahimahullah ta'ala ká ṣe é lẹ́yìn aṣáájú òfin dà púpọ̀ jù ohun tó sì lẹ́tọ̀ọ́ náà. الرابعة والعشرون ولا خلافة في قريش إلى أن ينزل عيسى بن مريم عليه السلام ومن خرج على إمام من أئمة المسلمين فهو خارجي قد شق عصى المسلمين وخلق الآثار وميتة ميتة جاهلية. ó ní tẹ́wá rí ìdarí àárín àwọn ọkùnrin sí ni ó ti máa wáyé o ìdarí títí tẹ́yìn sọ́ọ̀fì dé àwọn ni wọ́n gbọ́dọ̀ máa jó lórí. ṣùgbọ́n wọ́n dàbí pé ń gbà tá a kéwú débẹ̀ agbẹ́tàrí olùkùlàfà wa ti alimami sayọ́tù rahimahulahu ta'ala anabi máa wọn ṣàròkò kan wa ti àwọn owó sì máa darí tí wọn bá sì máa ṣe báyìí tí wọn bá sì máa ṣe báyìí tí wọn bá sì máa yapa tí wọn sì máa ṣe báyìí tí wọn sọ almuhim ìjẹ́ khalifa láàrin àwọn ọkùnrin ẹ̀sìn ló ti gbọ́dọ̀ máa wáyé pé khalifa ni a tẹ̀ má gbàgbé pé khalifa ni wọ́n tẹ̀ ti gbà mọ́ wa lọ́wọ́ àwọn ikọ̀ mẹ́ta kan ń bẹ tó ṣe wípé nínú àwọn alimusalahatu shari'iyya lọ́wà ṣùgbọ́n àwọn oníbídìí àti pin mọ́ wa lọ́wọ́ yẹlẹyẹlẹ alákọ̀ọ́kọ́ òun náà ni amir àwọn oníbídìí àti gbà mọ́ lọ́wọ́ débi pẹ́lú mi nísìn láyà káàdùn lè mùsùlùmù yẹ fún àmú mọ́ náà lè amírì mọ́ ma ẹlòmíì fẹ́ lè má mọ́ ohun jẹ́ mọ́ ọmọ jẹ́ bẹ́ẹ̀ mọ́ wọ́n ti nínú gbólóhùn táwọn oníbídé àtúntì gbà mọ́ wa lọ́wọ́ òun náà ní àlè imam tẹ́lẹ̀ ní ọmọ ajẹ́tà àwọn oníṣíà wọ́n ti gbà mọ́ wa lọ elma imam nínú gbólóhùn tí wọ́n ti gbà mọ́ wa lọ́wọ́ òun náà ní àlè khalifa gbólóhùn khalifa khalifa yìí ni àwọn oníṣùfì ti ṣe wọ́n ti gbà mọ́ wa lọ ẹ̀rí gbólóhùn khilafa yìí wà lánàá bí lòye pé àárẹ̀ àwọn ọkùnrin ìṣílọ́gbọ̀rọ̀ ti máa wáyé kẹ́yìn sọ́ọ̀fì padà sọ̀kalẹ̀ ẹni ọba wa takọ aṣáájú kan nínú aṣáájú àwọn mùsùlùmí fáwọn kàrídì yìí nínú àwọn kàwárí jù ló ń tàn wọ́n máa wà ó dẹ̀ ti papọ̀ pa àwọn mùsùlùmí ya nìyẹn ó dẹ̀ ti yapa sí àwọn orí pa tó ń nẹ̀sọ́ wa látọ̀dá ní sọ̀sẹ́lẹ̀ tó ń tàn bá wa jáde láyé lórí ìṣesí yẹn ó kú gbọ́ ìmọ̀dí o ó kú sípò ẹlẹ́sẹ̀. al-mas'alatu al-khamisatu wal-'ishrun ولا يحل قتال السلطان ولا الخروج عليه وإيجار وذلك لقال رسول الله صلى الله عليه وسلم لأبي دار الغفاري اصبر وإن كان عبد أبشية وقالوا للأنصار اصبروا حتى تلقوني على الحوض وليس من السنة كتاب السلطان فإن في فساد الدنيا والدين طب المسألة الخامسة والعشرون الإمام بربحاري رحمه الله تعالى ó ní kọ̀sẹ̀ tọ́ka bá látẹ̀jà o èèyàn ti gbọ́dọ̀ tako kódà bó sábòsí eléyìí lọ̀rọ̀ tó jíṣẹ́ ọlọ́run bá sọ fún àbíjárì lè kìfàrí ìpè esbir yà á ṣe sùúrù o wà ń kárẹ̀ àbújá ní hadasiya kódà gbọ́já sí pé aláṣẹ yẹn jẹ́rú abáṣà ọmọ ethiopia nínú rìwáyà hadithi mi ìpè kàánẹ́rà sáwù zẹ̀bíbà torí rẹ̀ dà gẹ́gẹ́ bí dàbídù tó ti gbó. tá a lè fi ọkọ̀ jábọ́ àbáfìdà jábọ́ má sọ wípé ọba jà ọ tọ́lá ti dà láṣẹ tọ́ba gbọ́ mú yóò rún yẹn tètà tètà ni ọ ẹ̀rí àwọn àhàdìsì yìí ká má mú léré àwọn àdìsì tó lágbára ni tábà nínú kìtàbùlì fìdàn ìsọ̀hìlì Bukhari káwọn mùsùlùmí ká gbìyànjú ká máa kà lóòrèkóòrè bákan náà àtọ̀tá níbi sọ fún àwọn ànsọ́rù pé ẹni sùúrù ẹni sùúrù fáwọn ẹni tí ń darí yín hatta talqawni ala al-hawd tẹ́ẹ̀tì padà wá pàdé mi lórí kíni o lórí àbàtà kódà wà náà àhàdìs yẹn wípé tọ́wá yẹn pẹ́ tọ́yìn ló fi dùn yín lẹ wá sọ pé ẹ fẹ́ gbà lẹ́fí ń takò ẹ béèrè ẹ̀tọ́ yín lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ẹ sá fún lẹ́tọ̀ọ́ tiẹ̀ òun náà ní ìtẹ̀lé níbi dáadáa ń tọ́jú ẹ̀tọ́ yẹn ẹ̀bí ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sínú súnnẹ̀ kábàlásẹ̀já o nítorí pé ìbálásẹ̀já afaani fàyín mẹ́fì ìfàsáàdà dúníyà ọ̀dì ayé ó bàjẹ́ ẹ̀sìn ó bàjẹ́ wọ́n pa àwọn yẹn ń gbà fúgbà tẹ́mi bá sì gùn àìní yìí dáadáa tá a padà rí sí i kódà ọlọ́run tún lè padà kádàrá kó ṣe báwa tá à ń sẹ̀sìn dáadáa náà àwa náà láti padà máa darí ṣùgbọ́n tá a bá ti kan lọ́ọ́ fi ìkẹ́jú lábẹ́ ìgbóná ìyá ni jẹ yẹn ká máa dá ìgbénú sí yẹn lẹ́mìí ike mélòó làwọn tó wà Nàìjíríà ká ní one sixty eh, eh, million ni kini ni pàṣẹ́ntéèjì mùsùlùmí ká pé sixty five eh, eh, percent ni wọ́n ti ajọ́ tí kébèrè fi ń darí wa wa máa wá wò rẹ sí aláṣẹ Nàìjíríà. Eh. Hmm. stéètì ń bí báyìí dójú sí yẹn sọ pé fóun inna fi ìfàsáàdà dúnìyà wọ́n dì ní ìbàjẹ́ ayé máa wà ń bí àtẹ̀sí. ẹ jẹ́ máa wí ẹ wàhálà tó ń tẹ̀lé ń súrí àlátijọ́ yìí. ẹ rí lórí ipa àfẹ́hùn tí ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n sọ epo ti lé ní sixty kìíní kan thousand lẹ́mí tó ti sùn táwọn ènìyàn bá wà ńkọ́ àìníye irun tí wọ́n ó dùn àìníye àwẹ̀ tí wọ́n gbà àìní àwọn nẹ́fìlà àìní iṣẹ́ dáadáa tí wọ́n ṣe ẹ má rí pa ti mú ọ̀rọ̀ ẹ ti pé ó túmọ̀ yìí pé sàlàfíà ń sọ pé kéèyàn bẹ́ẹ̀ rúkú là tó bá di pé aláṣẹ gidi ti wà tí a ní aláṣẹ mùsùlùmí tòótọ́ sálámọ̀rí ẹ̀sìn ń bẹ lọ́wọ́ rẹ̀ irú bó ṣe wà ní sọ̀rọ̀dí alápẹ̀rẹ̀ sọ̀rọ̀ jihadi bá dé ẹni táláṣẹ bá yẹn dẹ́dẹ́ ní kọ́lọ̀ ṣùgbọ́n àwọn èyí tẹ́ abẹ́ máa pè ní jihadu yìí kì í ṣe jihadu sunni jihadu bèdè rẹ̀ jihad tó fẹ́ pé kò ní wá aláàbọ̀ wá bí pèhí rọ́kọ̀ wá ẹ̀dì òun ni àwọn sàlàfíà ń takò sàlàfíà ọ̀jẹ́ takò jihad láéláé odidi nǹkan tó ṣe wípé aya wá lórí ẹ̀ kẹrin kódà sábà lọ ka anẹ́sìkò wẹ́lmọ̀nsó táwọn àfàṣe lónìrẹ̀rẹ̀ a máa kàn níbẹ̀ yìí pé aya tó sáì tọ́wà ní sọ́ọ̀tù tẹ́wọ́ bá aya tó parẹ́ kèé sogún kèé sogójì gbogbo ayé àyẹ̀sẹ̀ sùúrù fún ọ ẹsẹ̀ kìnìún kan ayé tó sẹ́ẹ̀f wọ̀ kọ́ ti ló lẹ́dínà yóò kọ́ ti ló nẹ̀kún àwọn ayé yẹn tọ́wọ́ àti sọ́ọ̀tù tọ́ba yẹn ayé ẹ̀yọ̀ kẹ́yìn ọ̀pọ̀ ayé kèé sogójì kèé sogún lọ́parẹ́ tó fi ń sọ wípé jihad ń bẹ̀ táwọn ayé yìí ni sàlàfíà wà tàkùn àìwá nu yẹ àhàdí tọ́lá làáfíà ó sì wá mí kòkòrò nípa jihad ṣùgbọ́n jihad yẹn làbó dá min mura'ati al-qawa'id wa dawabit agbọ́dọ̀ rí àwọn òfin rẹ̀ àtàwọn dawabit rẹ̀ ohun yẹn ni ò sí làbúdà min amírin aláṣẹ gbọ́dọ̀ wà tó ṣe abẹ́ ọ̀bẹ ńlá rẹ̀ lágbọ́pá lọ sí jihad kébé mi ní ń kẹ́ jókòó sí bí abẹ́ ògiri ilé àlàfà lélẹ́ ní kébẹ̀ ní wàá sọ pé ó ti jihad ìyẹn jihadu tọwọ à ń bọ̀ wá bẹ òun ló ń ṣẹlẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ wa láyé sí jihadu lọ́pọ̀lọpọ̀ wa jihadu ni òye wa mbẹ náà ládé yìí ọyà. ويحل قتال الخوارج إذا عرضوا للمسلمين في أموالهم وأنفسهم وآلهم وليس له إذا فارقوا أن يطلبهم ولا يجهز على جريحهم ولا يأخذ فيهم ولا يقتل أسيرهم wọ́n lè ti bá wọn mọ́dìbírọ̀ wọn. tọ́ọ̀ jihad yìí ta lè ṣe sí ni ìyín ni àrètí báyìí alọ́pàá afẹ́ lọ gbalẹ̀ kúnlẹ̀ àbí alátẹ̀wò lọ fẹ́ bàtó fi lọ. àbí àwọn alátẹ̀ akọ́ tó ti múra báyìí pé wọ́n máa kọ́ ifá ní sùkúrú bì. ni wọ́n ń kọ́ ẹ̀sìn Islam wọ́n sì ń kọ́ sí ọ̀rìn yó báyìí ní ìsìn wọ́n fẹ́ lẹ́ga lẹ́sẹ̀ pé wọ́n máa kàlímẹ́ẹ̀dà nínú àwọn ọmọ wáàdù mọ̀dẹ́rọ́sà fìlímọ̀dẹ́rọ́sà àwọn ọmọ tó nípa àkọ́ wọn nípa àkọ́ wọn lóògùn tipátipá lọ́mọ mi fi ń kírun báyìí ń sẹ́ wà dẹ́wò tipátipá wọn fi ń sẹ́sì abẹ́ lè máa rẹ ẹni tí ó wọnú ilé rẹ̀ sí abíyá rẹ̀ onírúurú nínú àwọn ọmọ tó ti fún fẹ́ǹsì kan ọ̀kan náà àwọn ọmọ ya wa ọ lọ sùkú àwọn ní kọrin yóò yẹn náà ní sẹ́yìn bíbá ìtẹ́ntí jọ́ọ̀nù kódà ó sì wà lẹ́mi ó ti padà dà fáà báyìí o ipò wà lẹ́mi òun òun sì máa máa ṣètò ọmọ báíbùlù yẹn jà ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì lọ òun lọ padà di mo tí fi ń ṣe wá àti tí fi ń takò wọn yẹn ń sè káwá sọ àfipá bọ̀ ẹ̀mí sì sábà máa ń fi sí ibi ju dáadáa lọ àdámọ̀ ẹ̀mí nìyí kò sí wàhálà ń bi tọ̀hún yẹn ń gbọ́dọ̀ pé kọ̀ọ̀kẹ́ sí ń bẹ́ ní ti wọ́n pàtẹ́wọ́ ẹ pásọ̀ pàtẹ́wọ́ one thousand ẹnìkan sì wà mí ti ń tajà lọ́wọ́ ọ sáré dá kọ́sọ́mà lóhùn pásítọ̀ ti pàtẹ́wọ́ one thousand àwọn ọmọ ìjọ náà ti pa bíi nine hundred lẹ́yìn ìgbà yẹn lòún fẹ́ yọ̀wá dé yóò fẹ́ gbèsè àtẹ́wọ́ rẹ̀ kódà tó bá lóun fẹ́ sẹ́ pásítọ̀ ti ti bẹ̀rẹ̀ wàásù wọ́n fẹ́ wò pé ó káwọn wá nǹkan míì ṣe nípa ẹni ẹ̀mí kan ti kó sí kìí sẹ́mi mọ́ ló kó sí lánàá ọ̀sẹ̀ tí bẹ́ẹ̀ náà ni tọ̀hún yẹn náà. tó nípa bẹ́ẹ̀ ọ̀sán láṣẹ tó fẹ́ sọ fọ́ wà lábẹ́rẹ̀ jọ́wọ́ sọ fún àlọ́ ìgbàlẹ̀ fúnlẹ̀ Islam

torí bẹ́ẹ̀ ọ máa di ní oko sókun márùn-ún o pé ìwọ lọ lọ́ọ́ tọ́wọ́ jẹ́jẹ́ wọn ni wọ́n wà níbi wọn wá. so nípa bẹ́ẹ̀ jihadu tá lè ṣe òun lọ́tẹ̀lé yìí wọ́n ní ọ̀sẹ̀ sọ kìtàlù lè kàwárì ká bá kàwárì jùjà o ẹni tí ń takò àwọn àfẹ́sì àti ẹni tí ń takò aláṣẹ ká bá àjà ọ̀sẹ̀ sọ ìdá àròdó lè mùsùlùmí fi àmúwálì nígbà tí ọba fẹ́ rí sọ́dọ̀ àwọn mùsùlùmí ó fẹ́ gba dúkìá wọn ó fẹ́ pa wọn ó fẹ́ kó sùtà báwọn aráalé wọn. eléyìí ni ìlànà tá a gbọ́dọ̀ wà lórí ẹ̀ bí irú ìṣẹ̀lẹ̀ Yunusa bí dákọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí. làbí sọ wípé ká jẹ́ kí súnà kó yé wa dáadáa. a dẹ̀ máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà yìí pé ihun tó bí nínú sùn. àyè má jíròrò lé lórí. ìhun tí súrọ́ máa ń bẹ́ńbẹ́ ni ìhun tí ọ̀bá lẹ́rì. ìwọ wàlẹ́ láì tọ́ fẹ́fẹ́ Fatima tọ̀ ẹ mọ̀ pé a lè rí báàbù kẹ́nu tí àtàwọn àfa kọ́ yìí pé báàbù wàlẹ́ láì ìdá àràdà àyẹ̀tọ̀ sáwájà Fatima. àríkèyè kò tí ì sí tí àwọn èsì kọ́ báyìí. ìgbé wàlíì ńlá ìgbà tó bá fẹ́ fẹ́ Fátímọ̀ pé ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó wáyé pa rẹ̀ ni irú eléyìí ni a lè dúró lé lórí tani wàlíì ńlá tani Fátímà kílà dámọ̀ wàlíì ńlá kílà dámọ̀ Fátímà tí ò ní sí wàhálà gbogbo ẹ̀ lórí ti ṣe a lè máa dúró lé lórí ṣùgbọ́n òun tẹ́rì bá ti wà lórí ẹ̀ àwọn mùsùlùmí ti ní ojú òpó ẹ̀rí tó wà òun náà ni hadithu tá a máa ń kà fún wa ní gbogbo ìgbà yẹn pé mọ̀nkútìlá dúnà mọ́lì yìí fọwọ́ ṣe hìí ẹni wọ́n bá pa lórí wọ́n fẹ́ dáàbò bo dúkìá rẹ̀ ó kúkú jẹ ẹni wọ́n bá pa dúnà àlè lórí wọ́n fẹ́ dáàbò bo aráalé rẹ̀ ó kúkú jẹ ó dẹ̀ tún wà nù hadith yẹn ní tẹ̀síwájú pé hadith tó lálàáfíà dáadáa ni tí ò ní ìdíkẹ́ ẹjẹ́ ayérí ẹ̀ wò ìtẹ́nìkan bá bọ̀ ó ní òun fẹ́ ṣe ọ ní sùtá gbìyànjú bá yọ ọ ṣe ọ ní sùtá tó bá yẹ pé ibi tó ń gbìyànjú pé kọ́ máa ṣe ọ ní sùtá ẹ̀mí rẹ̀ bọ́ ó kú sí ìgbé. tọ́ba rí ọpá ìwọ kúkú jẹ̀rí ń tiẹ̀ àtẹ̀jẹ̀ àgbẹ̀ tọ́wà lẹ́nu yẹn orílẹ̀ kálukọ́ máa múra torí tí yunus àbá bọ́ ee eh, ọlọ́mọ àjọ ọjọ́ sí pé yọ padà máa gbé ti wo kíní àwọn bukarom ọmọ bí wọn ti ń dá yẹn gbálẹ̀ tí wọ́n ń dúnbú yóò sì ti máa gbìyànjú ìbọn náà torí sẹ́yìn sọ pé kíní yóò taratara irú ìṣẹ̀lẹ̀ yẹn bá ti ṣẹlẹ̀ nígbà míì nínú nǹkan táwa rí ká tó ti yé wa òun ni pé ká yẹ lọ. wọ́n yìí pẹ́rú bó ṣe wá yẹn irú pọlọ apá yìí ti gba dídá káwá máa ṣe nǹkan míì táwa máa ṣe àbí ìtàn yẹn ti ṣe kí ni o ó ti gba dídá ká máa ṣe nǹkan míì tá ṣe àbí ìṣe yìí ẹ̀hẹ́ o ti gba jíjá ogun tá a bá fẹ́ máa ṣe ń gbà yẹn kásẹ̀ máa ṣe inú nǹkan tó ń rinlẹ̀ tó wà ní ìlànà ẹ̀sìn yẹn èmi dé tó bá ti wá sá lọ akéwòdé bẹ́ẹ̀ ni o akéwòdé bẹ́ẹ̀ àti mẹ́nu báyìí lóta kí lọ́kàn wá pẹ̀lú tiẹ̀ òkèkèrè ó tún máa fi kàn sí ni bọ́ọ̀mù náà ṣe máa ń sọ wípé ìtàn ọ̀sẹ̀ fóun káńpọ̀ òun tún gbajúmọ̀ sí ni eléyìí náà òun tún fẹ́ gbajúmọ̀ ni ìmọ̀ ọlọ́run níjọ́ bọ́m̀bì eléyìí tọ́ tọ́ba wá di wípé ó ti sálọ ọ̀sẹ̀ tó fún yẹn kéèyàn tún lè mọ́ o akéwòdé bẹ́ẹ̀ ni o tábà tí wàá ṣe ní sùtà bóyá ọlọ apá yẹn lọ́gba dídà ni àbí egun tàn yẹn lọ́gba dídà ni àbí iṣan bí gìgìrì tàn yẹn lọ́gba jíjá ìyàwó ẹ̀ sọ fún òun òkùnkùn pa yẹn yẹn pé òkùnkùn pa pátá lẹ́yìn náà ní pé. ẹ̀wọ̀n fún wọn ló gbé bàjáàjì wa irú bàjáàjì ẹ̀ gbọ́dọ̀ pé wa ba bàjáàjì. tàbá wàá rí mu dè mọ́lẹ̀ èyí tá à ń padà ń jòrò wọn dè mọ́lẹ̀ yìí àgbọ̀dọ̀ pa mọ́ wọn. wọn ti yẹn pa wọn wà nínú wa ni pé yé ṣe wọ́n sọ wípé àfáàtà àfáàjà mo ní màá wí bẹ́ẹ̀ mọ́ sọ pé olè lọ bá ẹni tó fọ́ ilé tó fọ́ àfẹ́sọ̀ tó olè ni. tó bá dàpọ̀ àfáàmọ̀ ọ̀fẹ́ máa bọ̀rọ̀ jẹ́ nìyí o pé olè tó wọlé bóòlù ti yẹ kí wọ́n ṣe fún òun tó ti yẹ kí wọ́n ṣe fún ni òun nínú lànà ẹ̀sìn. Ah, ká tó ń tẹ́wọ̀n ká jó àlè parí ẹ̀wọ̀n. واعلم رحمك الله أنه لا طاعة لبشر في معصية الله عز وجل. 27 tó ń kọ́ súnú ọlọ́run ọba nìkẹ́ ọ kò sí tẹ̀lé fẹ́ dà láti fi yapa ọlọ́run ọba sùpánù ọ̀dàlà á máa tẹ̀síwájú lẹ́yìn ìjọ mẹ́jọ káwọn àgbẹ̀ kẹ́fì rè ní áká ní ìjọ mẹ́jọ afẹ́gbìyànjú mọ̀rọ́jà gbogbo ẹ̀ tó ṣọ́ kéèyàn ṣàdúrà tí wọ́n bá ní kéèyàn ti kéèyàn sì wí ọlá fásíà àbí bí àti máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà káwa gbìyànjú káwa máa wí ẹlòmíì tí ò ti jìnà nínú ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ẹnì bá tún sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé ọlá fásíà tó yẹn fásíà kọ̀ọ̀án àbí lẹ́sẹ̀ kọ̀ọ̀án ọ̀kẹ́láhùn nínú ńlá ọ̀rọ̀ tọ́tọ̀dọ̀ ọlọ́run ọba wa ni adẹ̀lẹ̀ mi bẹ́ lọ́run ọládé yẹn wí yẹn ọlọ́run náà fi ń tọrọ ìfàtù rẹ ni ìròyìn rẹ ni adẹ̀ mi bẹ́ sábà sọ pé lè ní ọjà irú èyí táwọn afáwà fi ń ka fún ni pé ọlọ́run kẹwàá pẹ̀lú ọlá akínní o alukoran kìí ṣe kuran bizaati pé ọjọ́ ọba nínú alimọ̀ṣọ̀rọ̀ òun lọ́wọ́ àkínyàn fi kura níbẹ̀ lọ. wọ́n bó ti yé ṣùgbọ́n kẹta kan sọ̀rọ̀ fún ni pé tí ẹnìkan bá ní káwa ṣàdúrà káwa kan ṣàdúrà wọ́n bó ti yé ń sìn irú àwa o ẹ hàn pé àwọn dàbí pé àgbọ̀yé tí wọ́n fi ń jẹun sókè díẹ̀ dàbí kèsì yìí kò ní ìdí kí àwa ó tún máa sọ pé ọlá ní àtẹ náà nísìn láì kínní kò ní ìdí kíyàn kan ṣàdúrà yẹn kó dákẹ́ ṣùgbọ́n ẹni tó bá wí bísí láì ní àtẹ òun ni kò àtàkùnra rẹ̀ bóyá níta àwọn ṣe fún yẹn kí wọ́n kàn máa sàmì nígbà tí òwò yẹn tọrọ ọlọ́run ọba níbi ìbẹ lọ sọdí ẹ wọn fẹẹ pé yẹn tẹsí ó gbọ́dọ̀ ní sùúrù o tọrọ oríṣi làwọn èèyàn èèyàn ò rí inú rẹ ẹni tí ó le èèyàn ò rí inú rẹ ẹni tí ó rọ̀ kódà ọlọ́run sọ fún anabi sọlọ lọ àti ńlá pé walau kunta faddan ghalizal qalbi lanfaddu min hawli tíra anabi bá jẹ oníbínú ọlọ́kàn líle àwọn yẹn dẹ máa tún kálẹyìn rẹ ẹni tí ó ti dáwà gbọ́dọ̀ ní sùúrù pọ ọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ tí bá ń sàsọlẹ òdodo a tún ti sùúrù sí kódà wọn lè máa fi ta wẹ́wà wọ́n sì padà gbọ́ kí ni ẹtí lè wọ̀ wọn la kódà wọn lè dájọ́ gbogbo wọn ní. àti ń fàáfà yẹn ti ẹ̀yẹ ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ni sì tọ̀ wá la mo ti ń sọ yẹn o tó má sì ni mo máa fi gbọ́rọ̀ ẹ̀ lọ́dọ̀ àfa kẹ́ńjẹ lò àkẹ́ńjẹ ah inú ohun tó ti àdùn mọ́ mi tí mo fi òfin padà sí kinní ẹ̀ àfa ni èsì ẹ bínú kè é bínú gbogbo bá ti rẹ́rìn tó bá yín sàn wí tiẹ̀ lọ́dọ̀ ẹ̀ ni. tó bí ẹni tó jẹ́ dáhìn àti gbọ́dọ̀ rí mi torí mútu apẹ̀yẹn wọ́n máa sábà bí lábú agbọ́n tó wùyàn ọ̀ká sì máa rìn ọ̀nà oko díẹ̀díẹ̀ tó ní kí káwọn. tóun náà kẹta gbọ́ ẹ lórí pé ẹ má lọ gbé kinní mọ́ ẹ má lọ ẹ fàyàwọ́ torú jù ni o ẹ má lọ káwọn sọ fáwọn ọlọ sáwọn náà gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu ní torú jù ni bó ti láwọn ọgbà àwọn ọgbà náà yẹn nígbà tó náà. Amen.